Look everybody can look. Look everybody can look. Àrá fẹ́ sọ lórí amapiano yìí, mo ní kẹ̀kẹ́ sónílé àní kẹ̀kẹ́ sí gbogbo aládùúgbò yìí. Má jẹ́ lóde lóde lóde lóde. ìjà Ṣàngó. àwọn onígboro ayé kò smart kò sharp reason far. nígbà mìíràn tó bá gbé lọ́wọ́ lè gbé ẹni bọ́ bọ́ ṣọ́kùn ló bọ̀ bọ̀. alájọ ní kí bínú náà gbórí wọlé owó pamọ́. níròbí sí mi kì í bí ó bá ọ ìyá ìlú máa ń gbèsè fún ọ. ó bẹ̀rẹ̀ máa jẹun lọ́wọ́ bàbá àbájọyà lówó àríjà ṣàngó. àríjà ṣàngó má jẹ mí lówó bàbá. àbájọyà lówó àríjà ṣàngó má jẹ mí lówó kí ló má jẹ mí lówó fún. lọ́wọ́ àwọn kìíní yẹn kó gbọ́n wọ́n dáadáa kó ṣe wọ́n dáadáa. Ah. owó pamọ́ mo bá a jẹ gbèsè. <laughs> alájọ tí ẹ ń bínú. owó pamọ́ mo bá a jẹ gbèsè. <laughs> ẹyin ni tó bá fowó pamọ́ o ní ó mọ̀ pé ó kéré rẹ̀ bó bá yá. ẹ̀rí sọ kò sí òfowó pamọ́ gbèsè ni ó lè lọ ní. Ah, ọlọ́run jẹ́ kí gbèsè lé wa lọ. bó o lọ a dúpẹ́ fọlọ́run ajé ń gbogbo àjẹ. èyí kẹ́ sọ fún mi ajé gbogbo àjẹ wẹ̀rẹ̀ mm-hmm. yóò sì mọ ọkùnrin lọ títí láyé. àmì o àmì. àwọn bó o lò ní. Ah, èmi kúkú dáa ní dà àbí. ìyẹn mọ̀ o. àmì àmì àmì. ìyá wa ojú ò lẹ́ẹ̀bẹ̀rẹ̀ àjò dídá. alájọ tí èmi ni. ẹ tó pamọ́ ọmọ bá yẹ mi. kì í ṣe pé kò wù mí kí n bá yín dájọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ọjà kún gbogbo inú ṣọ́ọ̀bù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó kí bẹ́ẹ̀ náà. bọ̀dù kan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ mọ̀ pé ó ga torí ẹ̀ tó bá ti padà tí gbogbo nǹkan bá ti padà sípò màmá dájọ́ lọ́wọ́ yín ìyá wa hmm. ṣé ẹ rí ọba tó fowó lépo yóò yí gbà yọ̀ padà àmì o àmì o ọ̀sẹ̀ tí ò sọ bẹ́ẹ̀ hmm. àmọ́ ìgbà yìí ò ní lè má wà. àmì o alájọ tí èbínú dé. alájọ tí ò ń bínú ẹ wà ẹ ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ jọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ mọ̀ pé igbá mi kún ju gbogbo báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ orílẹ̀-èdè yìí yóò sì ọlọ́run ọ̀dàgbà tó dáa padà. àmì mo tiẹ̀ mọ̀ pẹ́yìn gan mọ̀ pẹ́ ẹ mú wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín kẹ́ jọ tó rọ́nà kẹ́ ṣe fún mi. tó bá ti wà ń kàwọ́ mi kí ló dé. ó tiẹ̀ wà ń kàwọ́ yín mú dẹ́mu pé má ṣe fún mi. ẹ wò mo fẹ́ jẹ́ kẹ́ yá mi lówó kí n fi rajà sí gbogbo ṣọ́ọ̀bù so tó bá ti wá di lọ́sẹ̀ẹ̀sẹ̀ má má dáwó padà fún yín. yìí gbọ́ yín dáadáa. mo ní kẹ́ yá mi lówó mo fẹ́ fi rajà sí ṣọ́ọ̀bù má má dá padà fún yín lọ́sẹ̀ẹ̀sẹ̀ ni kówó yín ò ní dín kò dẹ̀ kò ní ṣe. ẹ mọ̀ dájọ́ lọ́wọ́ mi mo mọ ẹyin ẹ tẹ yá mi náà máa wá wo bẹ ṣe yá mi yẹn máa wá fi yẹn máa fi máa bá dájọ lọ́wọ́ yẹn má wọrí ṣe gbọ́. ẹ má bínú torí Ọlọ́run. ìbínú bínú ti báwo. àti yá yín lówó kọ lóògùn àmọ́ mo ṣe ń ojú yín ojú yín dojú aya mọ̀ sí. Ah, ah. ẹ má bínú o ẹ tànjẹ lọ́gbẹ́ ẹ dògbòrò lọ́fà ẹ dídí ọ̀pọ̀ ẹgbẹ́nu sókè ṣé ẹ tún ṣe gbogbo àwọn tí ń bẹ nínú ọjà yìí owó tí wọ́n ní kí n máa yá yín eh. ẹlẹ́ẹ̀mọ̀ sẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ bá ti kú kọ́sẹ̀ kó tó pé. Ọlọ́run má jẹ́ ah, ah ẹ má rún kúrò mi kò sunkún lójú mi àtíkè ni mo kùn sójú o. ọmọ tàn yín ni o ọlọ́run ọ̀kẹ́ expiring date yín sí lójú oúnjẹ ẹ bá kúlẹ̀ expiring date dé ẹ ọmọ tàn ní pé kò sunkún lójú yín kò síjọ́ tẹ́ kù tẹ́ bá kúlẹ̀ kú o. èmi kọ́ ogún ọdún lónìí gbọ́ngbọ́n lókè tèmi ọgbọ̀n ọdún lónìí gbọ́ngbọ́n lókè tèmi. ẹ wò ìyá tí mc ń lè wa lánàá bó ti sọ gbẹngbẹn nù ó di gbẹngbẹn gé òkè gbẹngbẹn nù sáré. ẹ̀yin ìyá yẹn má ṣe mi wú ẹ̀yin ẹ̀yin tèyé mi lówó má sọ fún yín. ẹ̀mí yóò sá orí òjì ní tẹ́rí gbogbo tẹ́ ẹ kó jọ yìí mi kọ̀rọ̀ fún yín owó olówó lẹ fi kó jọ. ẹ wà á lè lé mi láti lẹ̀ kí n tún tó kó kí n wá padà sàbúlé àti pé ẹ́mbàsì ẹ̀ ti wá wọ búbu àyámàtàǹgà èmi ò yá wọn lówó ẹ̀yin àtọmọ yín wà ń kó búbu ẹ mọ́ bínú nítorí ọlọ́run o ṣé ẹ rí alájọ tèmi èbínú ẹ mọ́ jẹ́ ń bínú ìyá wa ẹ fi kún kiri ìmú yín ọ̀sẹ̀ yín ò gbéra. alájọ tí èbínú dé fowópamọ́ ọmọ bá jẹ gbèsè alájọ tí èbínú dé. Ah, ọmọkùnrin yìí ṣá ọmọkùnrin yìí tó bá dẹ̀ yà mí lówó yẹn o mo dẹ̀ wá lè torí títẹ̀ kí n bẹ̀rẹ̀ sí máa dájọ́ lọ́wọ́ ẹ̀ o. wo tí ẹ fi tiẹ̀ lẹ̀ ṣó ti rí tí alájọ ti bí bá ti dé bá mi fún ní káàdì kó bá mi dájọ́ má jẹ mí lówó mo ń bọ̀ o ṣùgbọ́n kó ta dé mí o ah ọkùnrin ṣíọ. <laughs> bó o lọjà sẹ́ẹ̀ta ẹ̀ dájọ́ kò sí wàhálà á ta o alájọ sí èbínú dé fowó pamọ́ o mọ́ bá a jẹ́ gbèsè ẹ kú ọ̀rọ̀ ajé màmí ṣáájé wa ẹ kú títà àbànú ọlọ́run alájọ tí èbó ni ṣọ́wà ọmọ ẹlẹ́wà ṣọ́wà fowó pamọ́ o mọ́ bá a jẹ́ gbèsè bóòní ọ̀dájọ́ má bínú ajá àjò ni òjò obìnrin ó lọ́mú àwọn tó fẹ́ dájọ́ náà ni mélòó méjì méjì òní. ọmọ ẹlẹ́wà ẹ mú wá kí n rẹ́kọ̀dù ẹ o mú wá o mú wá mú wá o kọ́mọ̀dé pé yọ ọ̀yọ̀ lọ́bọ̀lọ́ kọ́mọ̀lọ́ yọ tírí lẹ́yìn yẹ alájọ tí èbínú dé kìlà tí mo dé kẹlẹ́nu sọnù ni àtàwọn ọlọ́tẹ̀ mo ti dé mọ́. ọmọ ẹlẹ́wà ṣó wà ó wà pa alájọ tí èbínú dé fowó pamọ́ o mọ́ bàjẹ́ ẹ kú síta o. má jẹ mi lówó ti dé o. má jẹ yín lówó. bá bá jẹ ìyàlówó àríjà sàn. a tẹ̀lé jẹ yín lówó ọjọ́ kan. kò ah, ṣeé ṣe rárá. ọlọ́run ò ọ̀hún máa dá. ajé a máa wà ẹ̀yìn fọkàn balẹ̀ ẹ rẹ̀ gbọ́dọ̀ ṣògùn owó bẹ́ẹ̀ rọ́bà tó ṣe ti táyé a ṣe ti kẹ́hìndé. má jẹ́ mi lówó ti dé o bá a bá jẹ́ ọlọ́wọ́ àríjà ṣòwò yá sàmọ́dì báyìí sí. má jẹ́ mi lówó ti dé o ẹyọ kan tí mo jẹ ní lọ́wọ́ kan báyìí. láìsí. kí ló dé wá dé látẹ̀kùn mo ti dúró dúró dúró dúró látẹ̀kùn. ẹ ní bínú ni ẹ wò ohun wèrè kò gẹrí ṣùgbọ́n ọ̀nà pọ̀ fún ẹ mọ̀ kí máa yá nbí máa yá lọ́hùn kí n tó wọ̀ ní ọjà nbí báwo wá ní ẹ̀ dájọ́ ni. ẹ ti rán mọ́lẹ̀ kò sí wàhálà àmọ́ sí sọ. má jẹ mí lówó. a kì í jọya lówó ká má bàa ríjà ṣàngó. má jẹ mí lówó. a kì í jọya lówó ká má bàa ríjà ṣàngó. má jẹ mí lówó. a ì jọya ká má bàa ríjà ṣàngó. hello iṣẹ́ wa pa. àdúpẹ́. Simbi. Ah. Simbi báyìí sí. Ah. Ẹ kú ọ̀rọ̀ ajé. Má jẹ mí lówó. Hmm? Ẹ kú àtàárọ̀. Àwa nìyẹn. Ẹ yẹ hmm. ní àwọn tí rán ẹ lẹ̀. Báyìí sí. Má jẹ mí lówó ti dé o bó o bá jẹ́ mi lówó máa gbowó mi. mélòó lọ ní kó dá. Hmm, mẹ́rin sórí nínú gbogbo èèyàn tó ń dájọ́ lọ́wọ́ mi pátápátá náà jà yìí ẹni mo fẹ́ràn jù tó rẹ́yìn lẹ máa ń dájọ́ dáadáa àwọn èèyàn mọ̀ pé gbogbo ẹni tí yóò bá ti fi gbogbo ọwọ́ jẹun tó bá ti ń dájọ́ òun gangan ló má ṣì rí bíbò nǹkan lẹ́sẹ̀ ṣẹ̀fẹ̀ rí bí sọ́ọ̀bù wa ṣe kú ṣe rí àwọn èèyàn kan mọ ní pé iṣẹ́ kájọ dídà yìí hmm. òun là ṣírí bíbò títí wa. Hmm, ó mọ̀ àwọn ò mọ̀ ní àmọ́ ìwọ mọ̀ ó mọ̀ ó ti mọ̀ jù. wàá <laughs> jẹ rí lọ́wọ́ ó dàbọ̀. Àbí <laughs> ilé bó ṣe ń wo mi wo mọ̀ fọ èmi èmi èmi ẹ̀ ń pẹ́ ẹran rí dédé ìlú yìí ọlọ́dẹ rèmi wà pàmdẹ́kọ̀rin kan mi i ayẹ ọdẹ ee ayẹ ọdẹ ayẹ ọdẹ abidi rodo ayẹ ọdẹ ayẹ ọdẹ ee ayẹ ọdẹ ayẹ ọdẹ abidi rodo ayẹ ọjẹ kó nìyẹn bá gbàmí máa mẹ́ta rẹ́kọ́rẹ́kọ́ máa fi ṣe lóore máa fi ṣe lóore okòrè a máa dìgbòrò ṣé ní bó ṣe ń wá ìmọ̀fẹ́ náà o ee ṣe wá yìí mo jáde tó kékeré ìjẹ̀bú owó àgbàjẹ̀bú owó ọmọdé ìjẹ̀bú òdúdú ìjẹ̀bú owó wo àwọn ìjẹ̀bú ètí ń nu dọ́là ẹ̀ kí dọ́là ara dé dọ́là yẹn rè dọ́là yẹn dúró iwájú rẹ̀ mú jà. gbogbo tẹnu yín náà lẹ ti pọ̀ sí ara lórí kíni lórí pẹ̀ ń bá wa sọ̀rọ̀ olórí ibú onígò bára lójú awítán ẹ torí yẹn bá ń gbódò roko ẹ wá torí àmàlà bá ń gbókùrọ̀ yọ̀ kí ẹ sáṣọ òkú bàbá múdíárì bàtà àtijọ́ náà lẹ gbé ṣẹṣẹ bóyá alọ́mọ̀ bóyá owó baba yín lẹ ti jogún rẹ̀ ah, ẹ wá gbé ṣọ́ọ̀ṣì sórí àǹkárá ẹ gbé sátọ̀dẹ̀ mọ́ mọ́ndé àmọ́ bí tẹ́ ẹ ti rògùn láka ayé tẹ́ ẹ gbé sọ́wọ́ bóyá sódì lẹ ti rí ta lọ́mọ̀ òsì ratamọ́ra yọ ẹ bó sì lọ. sìdí ṣé o kàn mú wọn bó ṣe ń la gidi bó ṣe máa fowó tọ́jú rẹ máa fowó bàtẹ rẹ jẹ. ẹ wò ó bó bá jẹ́ nípa ọ̀rọ̀ ká fẹ́ra wa náà ló sì wà lórí rẹ̀ kó lórí rẹ̀ o kò sẹ́ni tí ọmọ kọ mi nínú ìlú tá a wà yìí o kó o sọ́ra rẹ kẹ́lẹ́dà rẹ sì sọ. Sìdí Sìdí ṣó ṣe ń bínú ṣó ṣe ń bínú sori ìgòrò òbú mi nẹ́kan sórí ìgò yìí ọwọ́ ṣípèsè ń gbéra two fifty two fifty ohun burúkú burúkú ohun kú aago ìkẹrin góòlù ọ̀yẹ̀wò góòlù ohun burúkú Sìdí kó o bá fẹ́ mi kó o bá gbà mí kí mò ná ẹ̀ tán kí mo ná ẹ tó. gbọ́ngbọ́ ẹ̀fọ́ ọmọ lọ́lọ́pàá ẹ̀kọ́ rí ibú lọ kẹ́kọ́ fò lọ eléyìí jẹ́ àbí ìsàlẹ̀ jòlófù olóòtú rọ́bìsì àmọ́ tí wọ́n bá kàkiri bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe nù sẹ́ẹ̀tì àwọn lámì ẹ̀ mọ̀ parọ́ orí burú. Sidi Sidi bóyá ń jí lọ wo èmi ẹ̀ máa ná ẹgbẹ́ yìí èmi ẹ̀ máa ná ẹgbẹ́ yìí ọsọ eri gbajúmọ̀ kó wọ̀ ẹyẹ kó burúkú ẹ máa fi jẹ adẹ́nbá sọ ń bú mi ó ṣe ń jáde tán èyí ṣe ṣe ń gbá mi ni ọ̀bì kú ó wà láàárẹ̀ o à ń bá ẹ sọ̀rọ̀ wò ń lágidi wò ń yí lọ bá pọ̀ láì dìṣà wò ó ọsọ rẹ lè rí gbajúmọ̀ tẹni kó ń ẹranko burúkú ẹ̀ máa fù jẹ ẹyọ ẹyẹ burúkú ẹ̀ máa fù jẹ. kiri ó dẹ́ ń bú mi ó ń bú mi. alájọ tí èmi. ajẹ́mi lọ́wọ́ ti dé o. ẹ kò ní ẹ ẹ dá àjọ. ẹ bá jọ ìyá lówó ẹ níjà sọ. má jẹ mí lówó. ẹ bọ́ ọ̀rọ̀ ajé. àwa nìyẹn. má bá jọ ìyá lówó àríjà sọ. àbí o báwo níṣẹ́. ẹ kúṣẹ́. mẹ́ta. mẹ́ta. látàárọ̀ àti rẹ̀ ni sọ pé kí là ń ta ọ ẹbí mi àtàwọn ọmọ mi ṣe jókòó kò tiẹ̀ sí nǹkan kan rárá lé ní láti dá rárá o. ẹ wá rí i pé púpà ti pọ̀ jù nínú. ẹ wo ọlọ́run abó mi láṣìírí tí n bá ti rówó màá san èmi náà mo ṣáà ń da tẹ́lẹ̀. ẹ rí ọ̀rọ̀ alájí òun wà. ẹjọ́ tó bá ti di parí oṣù mo máa gbowó mi ṣe ti gbọ́ eh. bẹ́ẹ̀ ẹ má gbàgbé. wàhálà ṣẹ́gun. all right má jẹ mí lówó àmì o lágbára Ọlọ́run àmì o àmì o dáa. má jẹ mí lówó ti dé o. Ah, má jẹ mí lówó rè. ẹ gbọ́ ọ̀rọ̀ ajé o. má jẹ mí lówó bó o lọ jà. ẹ ṣe àdúpẹ́ o. sáyé wa. ajé wa àdúpẹ́. Ah, àbùrò fi nǹkan gómi lójú nítorí pé. yóò dán yóò dán yóò dán ẹ máa jà òkú mọ́mọ́ ó ṣèyàn bẹ́ẹ̀. sẹ́yìn ẹ̀fẹ̀yìn rí mi. Ah. mélòó lẹ fẹ́ báyìí sí. bá o mélòó lẹ fẹ́ dá. ni kẹ́ bá mi mark. mẹ́fà ah, ẹ̀yin kan ṣe ẹ̀ dá. kò sẹ́ ah. strand change. èmi èsì ìṣe èèyàn ọlọ́run èṣù lágbára ni kò ní gbà láwọn. ẹ má ẹ àwọn ibi tó gbà sí ìgbé mi má jẹ mí lówó lè ẹ wò ẹ wò ẹ má bínú ẹjọ oṣù báyìí lè ṣe bọ. ó ní ẹ má bínú. alájọ tí ìbínú dé. ẹ má bínú. ẹ̀yin ẹ kó bìbè. alájọ tí ìbínú dé. Hmm ẹ̀jẹ̀ á máa wá. bí bá jẹ́ àbá tiẹ̀ wá ìwọ lọ mọ̀. máa jẹ mí lówó. ẹ wo á dáa fún yín kò ní bàjẹ́ fún yín. tó bá máa fi di oṣù tó ń bọ̀ ẹ máa yá mi lówó. mélòó. Ah, ẹyọ kan náà ni òjòjì àtà ah. hmm. ah. àwọn èèyàn bóde àtà àti àmà wa ṣẹgbọn àmì àmì àmì ẹ ṣé mo dúpẹ́. ẹ rí ohun tí ó tó gbogbo ẹ ló máa ṣẹ́kù pátápátá. inṣàlá inṣàlá. má jẹ́ mi lówó ti dé o ní eléyìí ò ṣáájẹ́ wá. bó o bá jẹ́ mi lówó máa gbowó mi béèyàn bá jọya ló wá rí má jẹ́ mi lówó. má jẹ́ mi lówó. ah báyìí sí ṣé ò sí. tí mo fi bọ́ṣọ lára rẹ̀ má jẹ́ mi lówó àbíkí náà pé o ó bàjẹ́ gan-an ni o. kí ni mo ṣe. ojú orí kórìí rẹ ò èmi ló ń bí lè pèsè kò sí ó sí ọmọ rẹ̀ ló sọnù dákun sóhùn mi tó o gbọ́ yìí sójú ohun àwọn kọ́sọ́mọ̀ mi tó o ti fògùn gbà ni. mo béèrè ni. ẹ jọjọ torí Ọlọ́run kí ló fa gbogbo rakatia tó ń sọ yìí. kí ni o fa rakatia. ẹ lóòótọ́ ló sọ o parọ́ sórí ohun ẹ kò jọ tàwọn kọ́sọ́mọ̀ mi àmọ́ mo kọ́ gbọ́ mo ṣe gbọ́ mo ní kí n padà kí n lè mọ̀ bóyá ohun tó fẹ́ sọ bóyá ọlọ́gbọ́n lórí. ṣé èmi ni mo bá ọ nínú ọjà yìí ni àbí wọ́n lọ bá èmi nínú ọjà yìí tó wá sí wá dé ọwọ́ àṣẹ fìlà bí àtẹ̀ká àwọn tán ní ṣọ́ọ̀bù gbogbo kọ́sọ̀mù pátápátá ó wá fẹ́ mọ̀ fòògùn gbà wọ́n bá ti wá wá dé wọn ò ní mọ̀ jẹ mí lówó dákùn ló gan lórí ẹjọ́ tó ní wọ́n mọ̀ jẹ́ lówó. ìjọba ọlọ́run dálẹ̀ sọ pé ó ń fi oògùn gba kọ́sítọ́mà. ìwọ ni ìbùkún ọlọ́run ló mú nílà láìsí làálà èmi ò ọwọ́ àlọ́ kó bẹ́ẹ̀tì sọ̀rọ̀ wọn wá pè ní sọmọdọ̀bọ̀ ń wá wọ̀ fún ọ àwọn adáhùn ní tí sọ wípé ìwọ gbà ìwọ bá kọ́sọ̀mà tèmi. ṣé o mọ ọmọ dúró sọ́nà ṣé láti bá mi jà ní àbí láti fún mi lóhùn torí kò yé mi. gbogbo ẹ̀ tí ẹ̀ bá yóò rí ó rí ni. wàá rẹ̀ sẹ́yìn bó o lè ṣe rí ọ̀pọ̀ oníwó orúngbọ̀n bí ètò fi gba aago dànù jésù tó ṣògbó bàtà rẹ tó ti sílẹ̀ ń tọ́ gbẹ́nu ókè yìí àti ṣòkòtò tó hàn balẹ̀ tó wá lọ wo sọ́ọ̀sì tí ẹ bọ̀ sọ òkìrì kájọ yìí wo mi dáadáa sóòrí tó bá jẹ yàn rẹ iṣu náà máa jẹ òníri gún mọ́ o. ẹ̀sán kankan bẹ́ẹ̀ sórí gbogbo ètò ìsọyẹn ni àná lára ń ta ọ̀rọ̀ ẹ ti yé mi jọ̀torí ọlọ́run ba tí o bá ṣe ìbùkún ọlọ́run tó ti ń lò tẹ́lẹ̀ àbí ìbùkún èṣù tó ń lò. sórí ìbùkún rẹ tó bá gbà tipátipá ń gbà padà ìwọ wa ti lọ lo kánàkó èmi ológo rè olúwo gbogbo mi fún mi jẹ wá sọ tọrọ fún ọ. èmi lológo ó lè ti gbogbo mi padà jọ tó kọ bá wà lára ẹ wọn má dájọ lọ́wọ́ ẹ ṣe èmi mo ní kó má dájọ lọ́wọ́ ẹ ni ah, àbòlórí kúkú ni ẹ. àbólòsì ògo òfò wọn ti fọwọ́ lógo rẹ àwọn èèyàn ti sá fọ́ọ̀gù. òun sọ̀rọ̀ látàwọn ọmọ kan wẹ̀ ó ní kú re. Ah, àwọn tó wọlé góòrì máa pẹ̀lẹ́ báyọ̀ wọ́n mi. àbíwèrè lélẹ́yìn máa. sórí ọjà tó wà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá fi ọjà sí sílẹ̀ fún mi. èmi àfọjá ìsílẹ̀ fún ẹ kò lè ṣeé ṣe olórí burúkú ni ẹ ah! abẹ́ fún abí kò lè dá fún ẹ. wọ́n sọ̀rọ̀ gbogbo òsì tẹ́gbà ọgbọ̀n tó fẹ́ lọ́mọ gbé mọ̀dákẹ́ yẹn ó padà bẹ̀ mí eh, wọ́n sórí nígbà tó bá parí ọjà ìtàn eh. èmi fún alára mi eh. èmi ni wọ́n wà jọ̀gà sọ́rọ́gò rẹ̀ tán fún olóhùn àwọn èèyàn mọ̀ ní débẹ̀ rà mọ́. olórí burúkú ni ẹ ò lógo mọ́ ògùn ẹ ti yòrò dànù bí ah! màá fọ́ ojú kan pẹ̀lú báírò. inú mi tiẹ̀ wá dúgbò mi má jẹ́ lọ́wọ́ àbí kí n má pè ọ́ sọ ọ̀rọ̀ ògo rẹ sí ń fọyàwọ́ bí ògo nàìjíríà wa yóò tún wá ká ògo rẹ kó ah, ọ̀rọ̀ òpè ni ọ̀rọ̀ ní sanity fún ọ sórí gbogbo bàtà òsùn náà wọ́n ti sí tẹ̀lé ọ̀hún àti sọ́ọ̀sì náà lọ kọ́ inú òkìrì ká sórí wọn àti bó o ṣe pa fùrọ̀ pọ̀ bí bàtà mi ṣe ń ṣí nìyẹn tó fi ń dájọ́ lọ́wọ́ mi ó tẹ́wọ̀n lọ́rùn bẹ́ẹ̀ ẹni àná lára ń ta olórí burúkú ni ara ń ta ẹni. láyọ̀ orí nǹkan kí n wèrè gbé ọrùn olùsíwárí bí àwọn asọ́gbó ó rí bí àwọn ọlọ́pàá ti ń kọ́ owó rà rẹ dẹ́yìn ni wọ́n wá bọ́ fòkùn gbé gbogbo wọ́n wá lápàlàpàlà di wèrè oníṣẹ́ ìṣe olòṣì oníṣù gẹ̀gẹ̀ májẹ̀ òṣì kò lè rí nǹkan mú délé o olòṣì bọ́jẹ̀ mi ni owó bí ṣe ń rìn ó rìn bíi kàbùkàbù àtẹ́lẹsẹ̀ wèrè ti sí kọ́mọ́dà fún wèrè fún ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìtìdè alájọ tí èbínú dé. májẹ̀ mi lówó bẹ́ẹ̀ ni ìjọya lówó ìyẹn má rí jà ṣàngó. kí ni mo jà lónìí ọ̀dọ̀ kọ́sítọ́mọ̀ mi alátẹ̀ ó bá ní tọ̀pẹ́ pé ṣe ṣé wọ́n ọ̀dájú mọ́ ìgbà mi ọ̀dájú ó sì dájọ́ mi dé lóṣù kan. ntí ìkún rẹ mọ́jọ ni mo ṣe dé nu ó sì dá mẹ́fà fún mẹ́fà nàdá fún mọ́jẹ mi lówó. mẹ́fà. bẹ́ẹ̀ ni. ó máa jẹ mí lówó. bẹ́ẹ̀ ni. ìwọ ló dẹ̀ kọ́kọ́ débẹ̀. àṣé ìpàrọ̀ fún wọn ni aya mi. ó wá fún ní mẹ́fà lẹ́ẹ̀kan náà. mo bá tún ní ẹ̀dá sí ó bá tún wọnú kékeré tán kọ̀mọ̀ tó sówó ń bẹ̀ wọn bá tún dájú bẹ́ẹ̀ lọ. Hmm. kí ni ìwọ wá ṣe. mo bá ní mẹ́fà ní mẹ́fà. mo lọ sùn lóde ni mo bá mú wèrè ńlẹ̀. ṣé òun ló wá ná ẹ ni àbí wọ́n ló ná àbí. ẹ̀kọ́ ọmọ kò lè nà mí kọ́ lè jà mm. mo sọ dẹ́n bí ọ̀rọ̀ burúkú sí oògùn ní fi gba kọ́sítọ́mọ̀ mi. oògùn bẹ́ẹ̀ ni mo ti wá bá fà mo bá mm. fà o mo bá fà á débi pé ó ti tóra wọn. tí ó wá padà gbà fún àbí ó bẹ lérí náà. àwọn àṣà tí máa ń dáhùn ó lérò pé má jẹ mí léwu tó wà jẹ mí léwu sàn gbọ́ pọ̀ nǹkan kan yẹn gẹ́gẹ́ ló ti nǹkan bí mi ni. ok ó ní slogan má jẹ mí lówó kí ló máa ń sọ. a ní sísè tó bá jẹ ń bu ó pa o. sọ wá pa kí ni ìwọ máa ń sọ. Ah, ah, alájọ tí ìbínú dé lèmi alájọ tí ìbínú dé fowópamọ́ mo bàa jẹ gbèsè. fowópamọ́ kó má bàa jẹ gbèsè. bẹ́ẹ̀ ni ah, ìyẹn náà lè bá kan á dàbí pé bóyá èèyàn sọ pé àwọn kọ́sítọ́mà èèyàn onígbèsè ni wọn ṣùwárí o jẹ́ ká gbé yẹn tì ṣúrí nǹkan tá a máa ṣe ń sìn ni pé àwọn àwa babaláwo tó dáńtọ́ tó dángájá tó mọṣẹ́ tó jẹ́ pé tó bá pe èṣù láróyè báyìí inú èṣù àdẹ máa dùn àkànmá ní kó bá wa fẹ́ṣù láàdì ni kó porúkọ olórí burúkú má jẹ́ mi lówó àbíkí lórí ló ṣàlẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ ṣìṣe náà kó rí ẹ̀ kọ́kọ́ burú dànù náà tàbá ti wá parí yẹn tán a máa lọ báyè yí ọ̀sùn kan tó lè tó mọṣẹ́ àwọn yẹn náà máa wo àkọsẹ̀jáyé ẹlẹ́dàá èèyàn wọ́n máa mọ orí orí tó gbé wáyé wọ́n máa mọ nǹkan tẹ́lẹ̀dàá ń bá ṣiṣẹ́ bóyá èrùpẹ̀ ni bóyá afẹ́fẹ́ ni ẹ bóyá náà ni ẹ wọ́n á wá bẹ̀ bọ orí ẹ̀ torí orí yẹn ni ìdìbìbọ̀ torórí ẹ ti bá wò lápá ọ̀tún báyìí ó dàbí orí tí ò lógo tí bá wò lẹ́lẹ́kejì á dàbí pé bóyá orí tó ti gbà bọ́dẹ̀ tó jẹ́ pé orí gidi orí àyànmọ́ tẹ́ pé o ní ìpín àtàyànmọ́ ẹ̀dá látòde ọ̀run wèrè kan ò ní dé kó sọ pé òun lóògùn gan bíbélì gan sọ wípé èmi á ṣàánú fẹ́ni tèmi á ṣàánú fún ó mọ̀ ṣe o ó mọ̀ ṣe o kò kàn ó ti sọ pé ẹ lọ síbi tí ẹ ṣe kẹ́ ẹ lọ kórè ìwọ òwà ìwọ ṣe ẹwà ṣe òwà kéré tó jẹ́ pé orí ẹ orí ẹ ò burú wọn tí forí ẹ gbà pààrọ̀ kan forí ẹ gbà kí àbí síbi ike oníke olórí burúkú má jẹmí lówó yẹn kò ní débẹ̀ kan wá fún ní mẹ́fà wọ́n á fún ní mẹ́fà tán wá kórè títí ẹ wọn wá rí nǹkan kan wá lówó ti tán owó ti tán nínú gbá onídìí kò borí. èmi ò bọ́ jiyàn nígbà tí n sì fi fẹ́ yàwó sí mo wà sí ń mọ̀ ń gbàjọ táwọn èèyàn ń gbà kí ni mo fẹ́ yàwó sí ní ọba lè gun ẹja mo gbé wọn ní kàntàn yẹn ẹsẹ̀ rẹ̀ lẹ́mọ́lẹ̀ kò rírí mú wọlé àtìgbà náà kí ni mo fẹ́ sí báyìí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú mo ti dúpẹ́ o ṣeun ẹ̀hún sílẹ̀ abáyọ̀ láọ̀kọ́ lọ ni àbí ṣọ́ọ̀ṣì àbọ́dọ̀ yóò sọ pé mẹ́ta lọ kàpọ̀ yìí ní ìsìn èmi ò sì mọ̀ bí kankan jù wọ́tọ̀ ọmọ bẹ̀ lọ. a máa wá mi ní pé mo máa mú ẹ a máa wá ni mo sọ èmi náà dẹ̀ mọ̀ ìgbà tí bàbá ẹ̀ ń kó yàwó jọ tó rò pé òun ṣe oríire tí ò mọ̀ pé orí burúkú lòun ṣe torí wọ́n á máa fẹ́ yàwó jọ ni wọ́n á máa dùn wọ́n nímọ̀ pa yí ọmọ làwọn ń bàjẹ́ tó jẹ́ pé ńgbà tí ìyá tiẹ̀ náà bí ẹ tán ṣe ìyálé mi o ẹ wí ọmọ o wọ́n ti mú kẹ̀kẹ́ wọ́n ti lọ rè mọ́ bí tí ò yẹ kán rí mọ́ àmọ́ bóyá ibi ọmọ ẹ̀ gan. ṣé nítorí pé ẹ bí olólùpọ̀ ló ti tọ́jú bọlé ọmọ ìdàgbà sínú ìbànújẹ́ o mi tọ́jú bọlé tí mo bí ọ nìkan ọ̀sán wà sí wàá mọ̀ pé ó lè sí mo fẹ́ sún àfẹ́kìtì ọ bàjẹ́ lálẹ́ tèmi mọ̀ sàn ó ní kí n bá ẹ sọ̀rọ̀ kó má gbọ́. ọ̀rọ̀ wo ní bẹ́lẹ̀ nù rẹ ọ̀rọ̀ wo lọ sọ tọ́lá lùbáríkà rẹ. ẹ tí mo ní pọ́n ti forí ẹ̀ gbà pàrọ̀ òun gbogbo wa ni. wọ́n ti forí ẹ̀ forí rẹ̀ gbà orí rẹ̀ fi ń rùn ọwọ́ inú ilé nǹkan bàjẹ́ síyàwó rẹ̀ lélẹ́wọ̀n ìyàwó ṣe fẹ́ mímà tó fẹ́ mi. àlólè rẹ àlólè ni ẹgbà tó gbà tó mọ̀ pé gbin eléegun ni mí kílẹ̀ tó gbé egun eléegun. ẹ bá a gbé ọ sọnù aníkìtì ọmọ ta èèyàn mẹ́sàn-án ni bàbá rẹ bí hmm. mẹ́fà ti délé mọṣú ṣé wọn náà hmm. fẹ́ padà lọ délé mọṣú. jẹ́ ń dálé mọṣú kí ló dé tó fẹ́ jẹ́ kí wọ́n ṣòro ìdílé tèmi náà fún. wọ́n ní pé délé mọṣú ẹ mọ̀ pọ̀ ń bẹ́ o ilé mọ̀ kóbìnrin ní ìjẹba alẹ́ ńlẹ̀ yìí orí rí ló burú àwa wíta ni pé olúkànnà ṣe kìíní kárawa náà kànáà ti mú yín olórí ibú olóṣù látòní lọ o ti di non-living thing. ṣé wọ́n ní ìfìtẹ́lẹ̀tẹ̀lẹ̀ ṣé o wúlò akẹgbin ara tún ṣe lórí ibùdó ẹbí ẹkọ èmi tí mi ò padà lọ ETECH ìgbà tí mo ṣe tán ní secondary school nígbà tí mo parí wá sí WAEC. WAEC òsì olórí burúkú wá sí ìmọ̀sán mi ní wáìsì. ọ̀nà fàkọ̀fà nǹkan ó wèrè tún gbé Ìlọrin wọ́n tún lọ ayé rẹ̀ máa tàwa tó gùn lọ ẹ̀ dákun mo fẹ́ gbẹ́sẹ̀. ẹ ẹ tẹta ló ni ta ló la ń gà <laughs> kí ni. ṣé èèyàn jẹ́ bẹ́ẹ̀ ni. ọkùnrin tẹ̀ máa ní fragrance gidi lára lóòrùn bí irú. Ah, ah. ẹ dákun irú ìyàwó wa lélẹ́yìn kí wá fẹ́ yàgbọ́n kan sí òpè mi. lọ́fẹ̀ ah, òrùn tó wà tataṣọ wà tataṣọ mo ṣe ṣì má mú inú bí mi lórí burúkú àfòmọjọ ó dàbí ó dàbí ẹ̀fọ́ wọ̀rọ̀ ah, kí ló wá dé eegun leléyìí o mo dára èmi lè gun má fọ egun bà mí lẹ́ran jẹ́ ṣo ti gbọ́ tẹ́ran ọ̀rá tí ń so mi o ṣe kò sí wàhálà gbèsè ah ẹlòmíì fẹ́ ṣorí burúkú ní èmi ah ọlọ́run tí ìbá ṣe kọ́ ní kéèyàn máa bọ̀wọ̀ fún ọkọ èèyàn mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ tí èmi àti ẹ bá tọpa fẹ́ jà kí ṣe kọ́ lọ́ọ́ máa gbógo fẹ́ lẹ̀ náà mi má lù tiẹ̀ ta ṣùgbọ́n mo mo mo máa dàbí righteous woman torí pé mo ní ìbẹ̀rù ọlọ́run mo dẹ̀ ní ìtẹríba fọkàn. ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọn dóde o. ìtẹríba tí mo ní fọkàn ẹni ò ní jẹ́ kí n fún ẹ lé sí mi ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọn dóde ìyàwó èsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó. kọ́lọ́n dákun ṣàánú gbogbo nǹkan tí à ń jọ bíi fíìmù lójú mi tẹ́lẹ̀ bí mo ti máa ń rí gbogbo àwọn píkṣọ̀ rẹ ìgẹ̀rẹ́ máa ń jẹ́ kó kọ́kọ́ look like Basali ọ̀dà sí mọ́ parọ́ fún ọ hmm. mo fẹ́ràn gbogbo nǹkan pa rẹ̀ inú mi ń dùn dákun gbé mi dé bẹ́ẹ̀ ṣàánú mi. grace ọlọ́run ni. grace kíni. àti tẹpá mọ́ṣẹ́ ló bá tó. grace kíni lóòótọ́ hmm. grace ni gbogbo wa ń lò èmi ò dispute yìí hmm. àmọ́ ẹ̀dìyẹ níyẹ̀ bí ìtẹ́yẹ wáyé tóun náà ò lè fọ ah. ah. ẹdìyẹ ò ní information tẹyẹ ní ni ah. òun ní òfìfo. sọ wá rí bó ṣe wá ń wò mí mo wà sensational mo lè lack information àmọ́ ń gbà pé mo wà sẹ́ńsíbù o mo sì tún wà rìláìbù fúnṣọ mi fẹ́ kó wà mí bù torí gbogbo àwọn èèyàn nínú ìlú yìí kí wọ́n fojú irresponsible wò mí ṣàánú mi i want to be responsible turn me to a fisherman i am ready to catch fish in the water. ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá tí ì ní bù wọn lè ka máwọn tó wà responsible. sọ wá rí nínú ìlú tá a wà yìí kó o ní bù ẹ̀ẹ́n tó fún lówó ò ní pẹ́ sórí ibú wọ́n jẹ́ ká kà mí kó lórí ibú dà kó mọ́ jẹ́ ń fẹsẹ̀ gbásẹ̀ káàkiri. bí oyè máa gbọ́ mi o hmm? máa gbọ́ mi o kéèyàn kéèyàn tó lè wà responsible àfi kó ní nǹkan lọ́wọ́ hmm. mo ti sọ fún ẹ ní gbogbo ìgbà pé kó relocate. sórí ìdí tí n ṣe lè fi ọ ṣeré tí n ṣe lè fi ọ lẹ̀ ní tọ́ sọ yìí sórí méjì péré mo lọ́rẹ̀ẹ́ tó pọ̀ àwọn méjì péré nu wọn mo ní kan Samuel ìmọ̀ bí n pé jọ́ òní wà sí Amẹ́ríkà èmi ti ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni torí kó passport wọn àti wọ́n tó mọ́ sọ pé kí n wá sẹ́kọ̀ọ́ wá sí kó ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra mo ti sọ fún ẹ kò síbi téèyàn wà tí ò rí funfun Ọlọ́run á àdúgbò kan wọn ti pé téèyàn bá wà ń bẹ̀ báyìí Eh? ọlà ò kì í pé kó tó di pé. àbí ìbọn rè gbansasa yìí àbúrò rè gbansasa yìí gbogbo èèyàn kan lọ́mọ tí wọ́n ń sọ yìí ah, ìwọ tó tó mọ́ sọ pé kí n wá síkù àwọn èèyàn mọ̀ pójú ọ̀run tẹ́yẹ fò ó kọ́ńtàtì wa lórí wásaàpù hmm. ó yàtọ̀ síra ìwọ̀n bẹ́yọ̀ kọ̀ọ̀kan náà láfẹ̀jọ níra wa ìwọ̀n bẹ́yọ̀ kọ̀ọ̀kan tá a tún jọ ní ẹlòmíì ò tún mọ bífù ara wọn ah, ah. èmi náà ò ṣe máa jẹ bífù mọ́ báyìí káwọn ayẹyẹ bífù mi. ẹ ẹ bí òye ìdí ọmọ tó ní ìlú mélòó. ẹ eh, wá bá mi jó sílù. ayé àdá njẹ́ mo gbé pos ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́kọ̀ọ́ ah! pos ló fi bẹ̀rẹ̀ ní báńkì bá pọ̀ five thousand péré ló fi ṣí pos ṣọmọ ètò nínú ìsìn owó rẹ̀ olóǹkà. ọ̀dà tinubu bíi tọkàn ní ẹ̀dì kìínú ilé tó pe gbogbo àwọn mánéjà báńkì rẹ̀ pé ẹjọ́ five hundred naira lórí gbogbo àwọn subscriber mi sọmọ iye tí ò ní ni àkáǹtì rẹ̀ lówó ń lọ wọ́n gbàgbé bí ìwọ náà ṣe dé kó. pèmí náà ní ìsìn ṣé o mọ̀ pé mo nílé iṣẹ́ búrẹ́dì kó torí pé mo dun tó ní bẹ́kìrì ń sìn ṣé o mọ̀ pé pọ́pọ́ọ̀fù ni mò ń tà pọ́pọ́ọ̀fù mẹ́fà péré mo bẹ̀rẹ̀ sí níta dé òye mo kàn lọ́wọ́ ràǹbì kan ni mẹ́fà péré three hundred naira n bá bẹ̀rẹ̀ sí ń tuta mo ń fowó díẹ̀ díẹ̀ lé lórí mo ti dẹni tó ní bẹ́kì. lẹ́bi ti bá yí di pọ̀pọ̀fù pọ̀pọ̀fù ẹ̀mẹ́ta náà lọ́ọ́ ta tó fi kówó jọ átíríkì náà wọ́n ń pè é èló ni wọ́n fi ẹ̀kẹ́ èló lèèyàn fi ń àrẹ́ǹjì àti ta pọ̀pọ̀fù fúláwà àti yíìsì lásán lèèyàn rà ó sì dín sínú abọ́ pẹ̀rẹ́sẹ̀ kan àtòróró ọmọ fi fọ́ọ̀kì ọmọ ìgbà kẹ̀kẹ́ báyọ̀ pọ̀pọ̀ fi skọ́tì mi kì í motivate èyàn ó jẹ́wọ́ ni mo ṣe motivate. èmi yóò lè hesitate tí n bá tẹ̀lé ọtí tí mo sì wọ́ káàdì máa gbé lẹ́sítéètì. mo ṣe wọ́n sọ fún pé kó o tètè relocate àdéoyè má procrastinate ìtò bá ṣe ṣe ń kọ́mọkọ́mọ má lọ léètì. láyé mi ò lè léètì mo lè gbé lẹ́sítéètì tí n bá padà wà pẹ̀lú rẹ lẹ́kọ̀ọ́ dákọ̀. ṣiṣẹ́ débi pé o lè ṣe géètì má lẹ́nu géètì kó tó di pé o máa gbẹ́ stéètì. èmi èmi ẹkùn mi ò lè sọfọkéètì bó o ní ṣe kí n bọ̀ ọtí. láì ṣe géètì. ọmọ girlfriend mi kéètì tàjọ́ ń déètì. Ah. ah ó lọ́ọ̀fù mi débi pé kò lè dọ́bù déètì. tẹ̀sí ń déètì. kò lè hesitate kí n lówó báyìí ká sì jọ mọ́ celebrate. ṣé àfúrá kó bá lọ mọ àfọnikéètì. láyé kò lè suffocate ọmọ mi tí mo fẹ́ràn bó o sì ní mọ́tì. ìyá abílí ìyá abílí ìyá abílí o alájọ tí ìbínú dé pamọ́ kó má bàa jẹ gbèsè. bóò ni. dáadáa ni o. mélòó lẹ fẹ́. ẹwù mùsùlùmí ti pẹ́ mo fẹ́ lè bá ẹ mọ̀ pé ara aṣọ ọdún. bẹ́ẹ̀ ni mm. ẹ fẹ́ dá mẹ́ta. máa dá mẹ́ta. ẹ wò ẹ sì máa tẹ̀ wájú. àmín ọdún ayọ̀ láàsì. àmín wàá ní jẹ́ ọkàn tó kù lára. àmín àmín àmín àmín ẹ jọ ẹ débi lọ́la o. Ah, iṣẹ́ kí mo wá gbà <laughs> alájọ tí ìbínú dé. fowó pamọ́ kó má bàa gbèsè. àdúrà yín ó àṣẹ ló sì rọ̀ alájọ tí ìbínú dé. fowó pamọ́ kó má bàa jẹ gbèsè ajáwa o ata ìka. ìyá abílí aṣọ̀pọ̀ ọdún àṣẹ àṣẹ o alájọ tí ìbínú dé. wòlíì ajíbádé mr ajíbádé mr ajíbádé alájọtí ìbínú. fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè. alájọtí kì í bínú. fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè. alájọtí ìbínú. fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè. alájọtí ìbínú. ẹ̀hún mélòó lọ fẹ́ dá lónìí. ee kì í kúkú ṣe pé mo fẹ́ dájọ́ lónìí opportunity ńlá kan ló máa wọlé tọ̀ mí wá. ó kú oríire o. wọ́n ní ìwà ṣiṣẹ́ bá a máa lẹ́kọ̀ọ́ ni o àwọn tí máa ọtí. ẹ yóò ah, congratulations. òbí tìbí ti owó lọ́wọ́ mọ̀ sọ o. ọgbẹ́ tàjú tá a bá wa yìí lọ. bẹ́ẹ̀ ni o. tàjú tá a bá wa yóò dàbí ìtàn. Ah, ẹ wo ǹjẹ́ olówó à ń lọ. ọ̀la ni mo fẹ́ lọ. kíákíá ni. ẹ kódà gan wọn sọ pé oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ wọn mọ fún wa jẹ níbẹ̀. Ah, àwọn àmọ́ wọn bàtà kókó kà. pápá ń bá rí ẹ ni pé ó sàmọ̀ pé mo sì dá ìjọ bíi méjì. méjì ó sì méjì ó dá one kò sì sówó ọkọ̀ lọ́wọ́ mi hmm. gbogbo nǹkan bá ń kó àjọ tí mo dá bá ń kó kí n lè rówó wọ mọ́tò. gbà yọ̀dà ó sì lọ rí ọ̀bọ̀ rẹ̀. alájọtì. àfowópamọ́ mọ́ bàjẹ́ o sì ní jẹ gbèsè. alájọtì ìfọ dẹ́kun àjọ méjì mo dá two thousand naira rí ẹgbẹ̀rún méjì. sórí àjọ ìdánìkò nígbà tó ti kọ́kọ́ dátà kọ̀kọ́ ẹ̀yìn alájọ mo ní gẹ́gẹ́ bíi báńkì ọ̀bọ̀ fowópamọ́ tó ẹ̀kọ́ ọ̀dà délẹ̀ ni yóò gbowó rẹ sórí lè tọ́ wá gbọ́ kò rè fò ó dé kò láyọ̀. ẹ dákun dúró náà àjọ tí ì tí ìbò lọ fa ah, ah, <laughs> ṣó ń ṣe eré ni àbó ò sí èrè. sọ̀rọ̀ àyàn ni kò ṣèdí òṣèlú àfẹ́dé adó sọ ah. orí rẹ̀ dàrú. ẹ kò wojú mi dáadáa ṣé mo kọ́ là ní bá a kó four thousand naira. mo rò pé orí ìyá aláya rẹ burú. ẹ wẹ̀rẹ̀ of Lagos àbí lẹ́dẹ̀ of Lagos ni wọ́n ọbẹ̀ ògbè pé ni. Ah, sí gbogbo wa alájọ tí èbínú mo bínú ju èjẹ ìṣòwò tọrọ fún ọ ẹ wùlọ Port Harcourt àbí lẹdọọfù Lagos ní pé kódà kọjá ládé ọfọ Ondo ó sì mọ aládó kọ ọmọ adájọ ládó ọwọ awá sàárín ọ ìyálẹyà rẹ wá roko ni o látàdó ọwọ awá sàbàtì alẹ ọmọ rẹ. lákùnbẹ́nu rẹ sọ ìbọn fàájà o ìbọn ọmúgbẹ́lẹ̀ ìbọn ọmúgbẹ́lẹ̀ kó fọ tán sílẹ̀ àdúgbò mi. ebi yàrá ìfowópamọ́ gbẹ̀ ńgbà tí ó kù láàrin ni ah. ìgbé náà wá tún fẹ́ bẹ́mi náà mú <laughs> kọ̀ọ̀tì èmi náà fi bọ́ ọmú ìgbẹ́ ìfúre páàkì ẹ̀ ọkọjá àyà. Eh. iná tún lówó rẹ̀ eré rẹ̀ pé ní tọ́ ọmọ ọgá ìdẹ alájọ tèmi ya wèrè gan. obìnrin àsìkò. àwa gbọ́ngàn lánìgbà. obìnrin àsìkò. àwa gbọ́ngàn lánìgbà. mo kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé ti ọ̀sẹ̀ yìí o lágbára ọlọ́run eléyìí ò ní já ṣe mọ̀ fún wa. àmín o. ẹ̀lú náà kò ní já o. ọlọ́run wa ní fi ti ọ̀sẹ̀ yìí ṣe òpin ìpàdé fún wa. akọ̀wé ǹjẹ́ a ní ọ̀rọ̀ àsọtì ní ọ̀sẹ̀ tó kọjá. àlọ́rọ̀ àsọ ti kọ̀kan yàtọ̀ sí ọ̀rọ̀ àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà. Ah. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé a ṣèpàdé lọ́sẹ̀ tó kọjá a lọ sí ìnáwó ìyàkadìjà akápò mi kọ́ wa sọ fún wa nǹkan tó wà nílẹ̀ pẹ̀lú gbogbo ètò tá à ń ṣe lọ́wọ́ obìnrin àsìkò. àwa kọ́kọ́ la nígbà. obìnrin àsìkò. àwa kọ́kọ́ la nígbà. ẹ wò gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ ètò àjọ̀dún wa ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ dẹ̀ jẹ́rìí mi kódà gan-an aṣọ àjọ̀dún wa ó ti fẹ́ jáde. ẹ ṣeun ẹ ṣe gan-an ni ẹ ṣe gan-an ni ẹ ṣe gan-an. ẹ pẹ̀lẹ́ ọlọ́run àmàràn yín náà lọ́wọ́ àmọ́ èyí tó ṣe kókó nú ẹ̀ ni pé èèlò ló wá wà lẹ̀ fún àjọ̀dún wa ta fẹ́ ṣe báyìí. ṣé kò sí. ẹ sọ̀rọ̀. ó ní èèlò ló wà lẹ̀ fún àjọ̀dún ẹ pé kiri akápò ẹ sọ̀rọ̀ kí ló ṣe ló kí ló tẹ̀ kùn sínú bí òkú tó fọmọ sáyé lọ. mo fẹ́ ṣàlàyé fún gbogbo ẹgbẹ́. iye tó wà lẹ́rìn ẹ sọ̀rọ̀ ẹ sojú abẹ́ kù torí kò ní ní ewó lẹ́mẹ̀mẹ̀mẹ̀. Thank you five hundred and sixty-two thousand. ẹ ẹ ẹ káyì má ṣe bẹ́ẹ̀ five hundred and sixty-two àbí kílẹ̀ pé. Ah, sixty-two ni mo pé. ẹ dẹ̀ tún tún sọ five sixty kí the last time ta ṣe meeting six hundred thousand naira lẹ́pọ̀ owó ó ṣe wá dì sí twenty five hundred and sixty-two ẹ wọ ẹ má ṣe bẹ́ẹ̀ o kí ló ṣe yín. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù bóyá wọn kó fìyà kárídà tó ṣe. ó jẹ bẹ́ẹ̀. wọn fẹ́ mi lọ́wọ́ kankan o lẹ́yìn owó ẹgbẹ́ tẹ dá. ṣe é gbọ́ ṣe ráyé kí ló wí. ẹ sọ̀rọ̀ ṣe é gbọ́. ẹ sọ̀rọ̀ pé kí ni olórí olórí ẹ̀yin lẹ fura o hmm. ṣe rí ìgbà tí akápò ti dé ah. ó ti mégele sẹ́gbẹ̀ẹ́ kan láyé ah. èmi ti mọ̀ pọ́pọ́ lọ ó ti wọ rìbáṣẹ ah. ọpọlọ náà ti dógùn toró dé ó ṣe hẹm ó tẹ́wọ́ pẹ́bẹ́ ó tẹ́wọ́ pẹ́bẹ́ èlò ló wà ń bẹ̀ èlò ló wà ń bẹ̀ kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kò rí. kí ni ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ṣáká ibo lẹ kówó sí ẹjọ́ torí ọlọ́run o tíyàn bá rù ó máa mọ nǹkan tó fara ṣe o gbogbo ọ̀dàlẹ́ mo wà látàṣe ká tó kówó ìjọ ibo lẹ kówó wá sí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. olórí olórí nǹkan tèmi fẹ́ kẹ́ ṣe ní ìpàdé lónìí kò pé kẹ́ mọ̀ bẹ́ ṣe máa yanjú ọ̀rọ̀ yìí o kẹ́ mọ̀ bẹ́ ṣe máa yanjú ọ̀rọ̀ yìí nítorí tí ẹ mọ̀ wípé owó ní bojú ọ̀rẹ́ jẹ́ ẹ yanjú ọ̀rọ̀ ìfẹ́ tó kó mi báyìí lónìí lónìí tí ò ní kọjá òní. <laughs> Eh, obìnrin àsìkò àwa gbọ́ngàn la nígbà obìnrin àsìkò àwa gbọ́ngàn la nígbà. mo bẹ̀ gbogbo wa ẹ má jẹ́ ká jẹ́ kí ọ̀rọ̀ owó yìí kó dágbọ́n mi sí omi ìtọ́ sílẹ̀ láàrin akápò ní ìpàdé tó ń bọ̀ gbogbo owó ẹgbẹ́ tó wà ní ọwọ́ ẹ̀ kó o bá wa ní ìpàdé kò jù bẹ́ẹ̀ lọ kó pé sísọ rẹ̀ ké gèrègèrè pé kó o má mọ mi yé o pé kó o má mọ ìwọ kókó. ẹ gbà mí gbọ́ gbogbo ọ̀nà tẹ́mi náà gbà rówó lèmi náà mọ̀ sára tuntun lọ ó sì sún òfin mi pé màá rí ẹsẹ̀ yóò dá aṣọ àtẹ̀lé bàjẹ́ fún àbí. ẹ kú lẹ́ o. ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀ ẹ̀gbọ́n mi bó ló dé. ah báyìí. ah àdúgbò lọ́dọ̀ ọlọ́run. ṣé mo rómi tuntun. ah kọ̀mọ̀ síná látàárọ̀. Ah, jẹ́ ti pa ìwà nìyí. kódà mọ́mí gan ti bèrè yín wọ́n wà nínú ilé sí òsì. ọ̀rẹ́ mi o eh. máa pẹ́ òsìkò má rí bẹ́ẹ̀ bó ṣe hmm. máa dáa ni mo ń bá káàkiri. Ah, ó ti ẹ̀ ti dáa ni hmm. síbẹ̀ yìí ti popular jingle tí gbogbo èèyàn mọ̀ yìí hmm. ojú ò ní tì yín. Eh, orúkọ ti wà lè tọ́ àmọ́ kọ́lọ́hún fowó sí ìyẹn ni mò ń béèrè. ọlọ́run ọba yín dé gbìyànjú yín ládé ṣé rí méjì ni orúkọ ní mọ kọ́kọ́ síájú àwọn èèyàn àmọ́ rí pé àbó ah, ṣe lóko tó kò tiẹ̀ lọ́kọ̀ nígbà tó lọ́n bá bẹ̀rẹ̀ sí ní cry effort rẹ̀ bá ti bá ń fowó sí ó ń tọ́ wọn àmọ́ change ọkọ̀. ó ti yé mi bí ti yóò sì jẹ́ mi. wọ́n ló máa ṣàlàyé fún mi. mo fẹ́ rí yín fún kankan gbọ́. ọmọ pẹ̀lú ayé mo báyìí. Ah, ah, wa kọ ni. lẹ́nu òṣìṣẹ́ ń járe ó tó máa ṣàdúrà bí egun àti pakọ̀. ẹ wo ẹ̀gbọ́n mi mo ni. Hmm èmi àtọ̀rẹ́ mi fẹ́ràn mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ hmm. a láìpẹ́ yìí ibi àwa pílánì gbogbo pílánì wa dé ni pé kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ tí n bá tiẹ̀ dẹ́kọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń bẹ̀ yín máa ràn yín lọ́wọ́ yín sì ti mọ ọmú mọ́ mi proud. ìwọ fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ẹ ẹ mọ̀ pé eré pàpílò lèmi máa ń sá one day mo fẹ́ mú. ẹ ǹjẹ́ wo lo ti ń rò. àti ń rò ti pẹ́ wà la fìdí ẹ̀ sọlẹ̀ pé kí n sá mọ̀ bọ̀ owó ọkọ̀ ni mo wá ń wá báyìí ẹ kí ló fún ẹ láti ìdájú pé tó o bá dẹ́kun o máa rí iṣẹ́. Ah, ah, ó fún ọ̀fun mi hundred ọ̀rẹ́ mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ kì í ṣe léèrè pa ó sì mọ̀ tí ń ṣe òun gan fẹ́ kórè òkò délé iṣẹ́ ní í ṣe ń bẹ̀ ó sì jẹ́ oyé mi pé tí n bá fi lè wọlé lọ́sẹ̀ kan ọpẹ́ tán tí n bá fi lè ríṣẹ́ òun ti níbi pos tóun ò fi mí sí tàbí kájọ máa tó ń jẹ. ó dá ẹ lójú. hundred. ẹran dé òye pẹ̀lú gbogbo àlàyé tó wá ṣe tó o bá máa rìnrìn àjò yìí wà nílò owó ibi tẹ́mi ti nílò help yín gan-an ibẹ̀ lẹ sọ̀rọ̀ déhùn. lọ́nà o. ṣé ẹ rí owó tí màá fi débẹ̀ àti gbogbo àwọn owó tí ń fi sarajọ kò ní kókó owó tí mo nílò ẹ wá nóòtì kínní kan sọ́kàn yín owó tẹ bá ti já mi lẹ́nu ìtàn ni ó dì lọ́jọ́ ọ̀la torí mi ò hmm. padà gbéra ó sọ̀ fún mi. Hmm. ìgbà wọn yóò máa sọ fáwọn èèyàn pé àbúrò mi tó sorí ire hùn nígbà tí ó dé kó ń gbà àkọ́kọ́ ẹ̀wọ̀n yà lórí. Hmm. lẹ́nu orí burúkú sàn lẹ́nu orí burúkú sàn lórí burúkú kó tó sọ̀rọ̀ ẹ̀ ní ṣàlàyé ká níbi tí n ti máa ro ti máa ya ẹ owó olówó owó àjọ owó àjọ alájọ ni mo máa yẹ ṣé o mọ̀ pé gbogbo tó wà lọ́wọ́ mi owó olówó ni. Ah, ah, àtọwọ́ olówó àtọwọ́ ẹni kó sàókè mọ́fì kankan wọn wà ń bẹ̀ ni ẹbẹ̀ tí lówó olówó lọ́wọ́ ẹ̀yà mi ní bojú yín jẹ́ tí má fi lè dẹ́kun wọn tẹ̀ wò yín padà. adéoyè mi ò lérò porí ẹ pé rárá o ah, kí n yá ẹ lówó olówó mo rò porí ẹ ò pé wò máìkì ń kọra mọ́ ara ń kọ́ mi o mo ti ṣe wàhálà lọ látàárọ̀ mo dé ń sìn òun bá mi sọ orí burúkú ọ̀rọ̀ pé kémi yá ẹ lówó àjọ kí ló ń ṣe ẹ náà déoyè déèrè kí ló ń gbénú ẹ. ẹ má fariwo jí mọ́ mi ilẹ̀ mọ́ mi ti ń sùn lọ́wọ́. èmi lèmi ń pariwo. ẹ nà. kò dẹ̀ tún sọ pé ẹ nà orí ẹ dàrú ni. Ah! ẹ̀gbọ́n ẹ ló máa ń bá sọ̀rọ̀ jọ torí Ọlọ́run ṣé torí pé o gbèbí dàgbà ló ṣe lọ́pọlọ lórí ẹgbà ló ń pè bí o. Mm, ọ̀yọ́ tèmi náà wàá gbé dàgbà sókèrè ni. ìwọ ọmọ àlè ṣé ọmọ ẹgbà ni ẹ ò gbọ́yọ̀ o tún fẹ́ máa ka àmọ́ ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹgbà mo ní ẹgbà ló ń pè bí. Ah, ọ̀yọ́ tí mo gbé dàgbà náà kéré ẹ̀gbọ́n mi. ẹ ṣẹ́gbà wá kéré ni. ṣé mo wá yẹ̀pẹ̀rẹ̀ kíkọ asín ẹ̀gbà ni mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ ní báàkì máìndì yín pé ọ̀yọ́ gan àárín àwọn ọmọ elépè sẹ́kẹ̀ mo gbé dàgbà àmọ́ forí fọ́gbò orí ẹ ti dàrú mo rò pé ò ń sinwin. jọ̀tún ní ọlọ́run tó bá ṣòro kájà fọmọdé kò ń ṣẹgbẹ́ ló máa fi bájà ni. tó bá jẹ́ òkà tó sú ọ́ tó bá jẹ́ àwọn ṣubú ṣeré tèmi ní lọ látọ̀yọ̀ mo ti eh, bẹ́ẹ̀ ni lójú mi lọ́jà. ṣubú ṣeré ṣubú ṣeré kọ́lé mi ń báyìí sọ ànàpá ni mò ń sọ ànàpá ó dẹ̀ lẹ́rọ̀. Ah, kò sẹ́ni ọlá ànàpá. ànàpá wà lọ́wọ́ mi mo rò pé n sin mo ń gbẹ̀rin ni. tálẹ́ fẹ́ fi pa. ọmọ kò tí ń bá pa pé mi náà ni màá sin ẹ́ ló eh, ṣe ń eh, ṣe bálabàla. a béèrè owó orí burúkú lọ́mi jẹ́ kó rí ẹ pé ara ń kọ́ mi o. Ah, ẹ̀gbọ́n mi ẹ kó ń bẹ̀ jàre. ó dẹ̀ mi kémi yẹ́ mo fi pè bá mi lò mo kórìíra kéèyàn déèrè ẹ̀gbọ́n mi èmi náà ni. àbójú yín jẹ́ o. èmi èmi ọ̀sálẹ̀ mi èmi kíni kíni kò ní dá fún ẹ. tẹ́ bá mo bù yín ní last one tẹ́ bá tún sẹ́yìn ẹ̀gbọ́n yín mo lè bọ̀dọ̀ alọ́dún tí mo pẹ̀lú ìbùdó tí wọ́n ẹ̀gbọ́n ẹni mo jẹ́ kò ní dá fún ẹ. ẹ ẹ fẹ́ fún mi létí. bẹ́ẹ̀ kò síbí. mo náà wọ́n sì pé fún mi ẹ tó sọ pé kò ní dá tẹ́ bá tún sẹ́yìn ọ̀kan tí ẹ̀gbọ́n mi ń bójú yín jẹ́. déèrè kò ní bẹ́ẹ̀ ṣe ọmọ létí tí bọ́rọ̀ kò ṣe wí. tí bá fẹ́ ṣe ìkà fún yín ìwọ̀nba owó yín tó bá mi létí kí n lọ lè fún mi àgbọn láta. wo ọwọ́ yóò gùn gèlè ọwọ́ yóò gùn gèlè. èmi ò sà èmi ò sà fúnra mi. ẹjọ́ sà ṣáàlè dún bí ò sà. àbò bẹ́ẹ̀ kí n jẹun lẹ́nu àbò lórí burúkú ni màá mi ò sọ̀tàn fún ẹjọ́ tó bí mi wọ́n sọ tó ṣẹlẹ̀ fún ẹ. má mi ti sọ. ṣé màá mi ò sọ tó ṣẹlẹ̀ fún ẹ náà lọ́jọ́ tó bí mi. wọ́n sọ gbogbo ìgbà táwọn ọ̀rẹ́ yín máa ń lù yìí láti kékeré bọ́sẹ̀ ní ìlú èmi kò sẹ́ni tó dán mi rí. táwọn ọ̀rẹ́ bèrè tán. sẹ́mi tọ̀ káwọn. dáàbò. ẹ má mi wọ́n gbá ní. mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ wà á bójú tó ń jẹ ojú tèmi jẹ gala. ṣé ojú tó ń wòyí sójoojú tí mo jẹ̀dí olómi. ẹ ṣe ojú tó ń wòyí ojoojú kan ẹ wò ó mọ̀ pé akókúta yàtọ̀ sí kan akókúta ní àbójú ẹ̀ jẹ́. ṣé gbogbo akókúta ní sáré bàbá kò jẹun gbogbo ní papọ̀ ni. ẹ kò rí ẹ pé o. ẹ̀gbọ́n mi ẹ wọ wá o. àgbàlagbà ẹ kò rí ẹ pé o. àgbàlagbà tí o fẹ́ sọ fọ́ọ̀tì àbúrò. kò lè dá o. ṣé bá sọ́wọ́ ẹ̀ tí mo gbéra ẹ̀ ń pojú yíyá lọ́jọ́ wa. o lè gbéra. Ah! tó o bá gbéra ẹ̀mí àdúró. ẹ̀yin náà wà á tún lè rò ń gbérò iwájú lè yàn bẹ̀rù. olórí burúkú ọmọ ń bẹ̀rù wo lọ. ẹ mọ̀ pé ẹ̀fọn oníkùtù ẹ̀fọn ti gbà lọ ẹ̀fọn máa ń fò lókè báyìí ìjàpá máa ń rálẹ̀. kó sí orí burúkú sọ̀rọ̀ jọ. stop ẹ o. tèmi bá stop ẹ nǹkan kí ló fẹ́ ṣe. máa pojú ń jẹ tẹ́fà ń dánwó sí máa gé yín lọ́wọ́ jẹ. kò ní dáa fún ẹ tó bá gé mi lẹ́nu. ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ fún wàhálà. ṣé ọmọ kò lè sùn ní mi. mo lọ sí ẹ ah! mo lọ yẹ gẹ́jẹ. Ah! gẹ́jẹ. ẹ bẹ́ẹ̀ kọ́ ooru. kò ní dáa fún ẹ. ẹ̀yin ti gbọ́ sá. àbí kí n fira mi wọ̀nyí kí n àkẹ́ ní jẹ́kí ni pé ọmọ òkèké òkèké. tẹ́ ẹ bá jẹ́ kí òsà tẹ́ ẹ bá jẹ́ kí òsà yá àbá burú kó gùn mí. nígbà wí àkáǹtì ní ìlọ́yọ̀ ilé mi kú ò mo gbé wí àkáǹtì bàbá àwọn ọmọ rí ani. tẹ́ bá mi tí mo tí mo tí mo fi lè gé oúnjẹ tó bá ṣe ìkà fún mi. iwájú olókùn kún wọn ní ìṣẹ̀yìn olókùn kún wọn ní ìṣẹ̀ àbàtà pẹ́ntì lókùn lókùn làkọ́ ọmọ lọ́jà mẹ́rin lókùn ẹ̀gbọ́n mi ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n bí mi o ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n bí mi o ẹ̀sùn apórógun tó ní kò jẹ́ obìnrin ọmọdé gbogbo egungun owó kìkì ogun kò dẹ́rù bọ́ máa sì. ujèṣà ujèṣà torí ọ̀pọ̀ máa ń sọ pé kékeré ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni ṣùgbọ́n ìwọ wá mi fọkọ̀. kí òun ni kí òun ṣe. sórí adé oyè kò mí wò ní ẹnu ló ní bíi ti àjàkárá èèlò wò ìwọ ṣe lówó ní gbogbo rẹ̀ nínú ìlú ìyàbẹ èèyàn mélòó ló mi lo aago méjì. ẹ ṣàlàyé. ẹhẹn ìwọ nìkan ló mi lò sórí nǹkan tí mo wá ń sọ pé sídìkò torí ẹ kú ni kò bá lè kò bá lè fowó pákéjì ara rẹ kò pákéjì kò jẹ́ kówó ní ru ọ kò jẹ́ kí sídì mọ̀ pé ó wà lẹ́bi ìṣẹ̀kẹ̀rẹ̀ wo kó bá rí adéoyè bẹ́ẹ̀ á dàbí ìgbẹ́ lójú rẹ ni. ujesa <laughs> hmm? o sọ nǹkan náà kàn yẹn ní wéèkì tán ó mọ̀ kọ́ bá wọn kí ìjẹ̀bù wọn fọ́ ìjẹ̀bù ètí ń na dọ́là kó ìbúra dé ṣé wò rí dọ́là yẹn hmm. èmi èmi jẹ́ wà. so wá rí nǹkan kí mo wá ń sọ ni pé jẹ́ kí owó nìyẹn pé rò ó kó pákéjì ara rẹ hmm. so wá tí gbogbo nǹkan kí wá ké sí dí ìwọ rúbìrì kéré lẹ́yàkì owó rí i. fowó ba ti sí dí jẹ́ kó bá jí láàárọ̀ bẹ́ẹ̀ owó kó bá jí lọ́sàn-án owó kó bá jí lálẹ́ owó ni. <laughs> òde òde máa gbà mí ògùn rè kí sídìí bá ti ṣe títẹ kí bá ti fẹ ọ mọ hmm. pè mí ní jèsà mọ sí nǹkan kó bá wù ọ. ah jèsà hmm? wo mo rí mi mú bó ṣe ń gbé mi dé bẹ́ẹ̀ òun yé mi o òun yé mi gan-an òun rán mi sọ mi fọ kí n bá fún sídìí lówó hmm. kí mo fún bàtà eré jẹ kí mo fún no náàrọ kí mo fún no nọsàn kí mo fún no nálẹ o má gbà mí. ẹ <laughs> e lè gbà ọ á fún ọ ní ẹ e lè gbà ọ ìjẹ̀bú yẹ ni ìdáwọn alálùbáríkà ni tó ìṣẹ̀ ń bá mi rìn tálùbáríkà tó ìṣẹ̀ wọn máa rán ẹ̀ wé nà alùbáríkà náà títí. bá ti bọ̀ rìn pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ayẹ so wá rí ẹni bá ń wò mí bá ń rò pé torí pé ọ̀rẹ́ mi Adéoyè o bóyá mo wá bítírè ọ̀rẹ́ mi ni o mi ṣe ah. bítírè ẹ̀ sọ̀rọ̀ pé ìjẹ̀bú àti ìjẹ̀ṣà ó hmm. fẹ́ farapẹ́ ṣùgbọ́n mo láì jẹ́ àkàn. kiri yéèsì sọ nìkan ni. wọn ti ẹ sídìí ó fẹ́ ṣe ọjọ́ òbí láìpẹ́. ẹ bí yẹn ṣe jẹmọ kìnìún bí mo kì í kó. ah máa fò jẹ̀bú o ti rí nǹkan torí kí bẹ́ẹ̀dì rẹ̀ kó fẹ́ ṣe nì àwa ṣe surprise package fún Sidi. ok kaba lè rí bíi bis surprise. ah ujesa ujesa <laughs> don't leave me. wò gbé mi débẹ̀ hmm. wò gbé mi débẹ̀. Hmm ó dẹ̀ sọ yẹn bí slow dead ah, èmi rónú dj yk dj yk múlẹ̀. káwa káwa gbé ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n kí wá pariwo sídìí ooo aya ìjẹ̀bú ooo. Ah, wo bẹ pa mi lẹ́kùn orí rẹ̀ ti wú orí rẹ̀ ti wú. ujesa ujesa boro sọ de yẹn hmm. kó bá kó bá hype ju yẹn lọ kó hmm. bá kó bá keep ju yẹn lọ eh. n lè fọkàn gbé create kan mọ ara yẹn. irọ́ ni. Ah, burúkú wọ́n ah. ìwà mi mi rúgbó náwó èrò. ayé ni da fadé oyè mi tó ah. bá wà o sórí orí burúkú rẹ látọjọ́ kí mo ti ń bá rìn èèmọ yìí mi jẹ́jẹ́ jẹ́jẹ́ mi màá tún jókòó sí ilé á tún wá pé mi ò jẹsà ọjà lọ ṣe fàájì àwa débẹ̀ àwa ra one bottle ah. one bottle ìgò kan kábàtúrà àtújọ pin mú ni o àwa máa wògò bíye mẹsọmẹtì la fi máa bọtì kó bá ti mu díẹ̀ báyìí òun ló máa ń kọ́ sí torí pé òun ló pè mí kó bá ti mú débè àti náà mú débè òun náà àtúmọ̀dé àtúmọ̀ kábàá wá ṣe tán ṣèbí òun ló pè mí jẹ́jẹ́ ìmójókòó sí i ṣe bóun ló mọ yìí mi ah kó gbé mi débẹ̀. Ah, ah, ah, iṣẹ́ ìjẹ wà. iṣẹ́ ìjẹ wà iṣẹ́ báwo ti ṣe jẹ. iṣẹ́ ìjẹ wà iṣẹ́ ìjẹ wà oh. ṣíṣe báwọn múlẹ̀ bẹ́ẹ̀ gbèsù. Oh. ṣùgbọ́n náà ti ń bá mi rìn yìí eh. náà ti ń bá mi rìn Ìjẹ̀ṣà máa gbé ẹ débẹ̀. <laughs> owó àmọ̀kẹ́ mo fẹ́ sọ fún ọ ni pé sọ̀rọ̀ hmm. pé owó wà lọ́wọ́ títẹ eh. ọpọlọ wà lọ́dọ̀ tèmi eh. ìwọ máa ná owó kémi máa ná ọpọlọ. <laughs> wo wo owó yẹn èmi àmà fún owó ràlà káyè tiwọ. ètí wà á la ó pọ̀ rẹ ọlọ́run fún mi ni àwa dáwà gbangba àwa dáwà ó pọ̀ lẹ́rẹ̀kẹ̀rẹ̀kẹ̀. ó pọ̀ wò mọ́ rẹ̀ ń jazu. azu azu club kọ́ ah. máa pa gbogbo náà club fún. ẹnẹsì kọ wọ́n rẹ̀ ń jazu. mo mọ mọ mẹ́mu rí <laughs> mẹ́mu ju. ẹ ẹ ojèṣà ṣó iṣẹ́ bẹ̀rẹ̀ máa fọ́ ti bá yín rẹ̀ jẹ́ máa fọ́ bá tiẹ̀ jẹ́. máa mú azu. máa gbé ẹ jẹ <laughs>

lẹ́nu bó ṣe ń bí mi inú mi ń dùn. bí inú mi ṣe ń dùn tó káyọ̀mí ń kó kí wọ́n decide for ọmọ àṣẹ kéèkì rẹ bó ṣe ń kó kéèkì special kéèkì ni o orúkọ rẹ wà ní òwúrẹ orúkọ rẹ wà ní òwúrẹ. Ah, ó kọ mí mọ̀ mẹ́mẹ́. bí <laughs> mo decide títí wọ́n à mo nífẹ̀ẹ́ rẹ gan-an ìfẹ́ ìṣòro yìí bẹ̀rẹ̀ ń pa mi bí ọtí n lè jẹ́ n lè wò. ìmọ̀ pọ̀ nífẹ̀ẹ́ mi. o tọrọ ni. títí ah! mo bọ inú mi dùn dé mo ní orúkọ mi máa kọ rẹ bàmí ẹ̀kọ́ yẹn rí yé mi níjẹ̀bùlé ìmìrà láyà rètèrètè ìmìrà láyà rètèrètè eré dára tó gbé o ìmìrà láyà rètè ìmìrà láyà rètèrètè ìmìrà láyà rètèrètè eré dára tó gbé o. kọ́ parẹ́ la ẹ̀rí ẹ̀rí ẹ̀rí mo ti wọ́n bá ti ti kọrí fún ẹ̀kọ́ fẹ́mi náà bẹ̀ sọ mẹ́rin tí nǹkan ọ̀pá rú àpò ọ̀tàn ibi ní ẹ̀yìn ní ìtara Hey, you buy nobody energy yé tí bá wọlé dé àyàwó ajá tí bá ti fẹ́ mú lọ́dà fáńgà ní ìyàrá wa lọ pàgà báwo kẹta fọ wàhálà yé fọwọ́ fọwọ́ fà ilà kìrìánà sàdílà kọ́bì ìwùbánà nígbà tó fọ́tò ń yìnbọn tánà oríjìnà ló fi ìjẹ̀nìjà náà máa fi ń lè sọ́ọ́ ẹni sọ́dọ̀ ah, ọ̀dọ̀ olórí burúkú tó ń pa ọkọ̀ olórí burúkú tó ń pé ẹsẹ̀ wọn wẹ́ni tó sọ̀tájú fún ọ ni orin tó ń pé adley àwọn èèyàn fi gbọ́. bàbá ẹkọ yé mi. bàbá ẹkọ yé mi bàbá ẹkọ yé mi ni sori rẹ. ọyẹ bàtà rẹ. ẹ ti kọ́ gẹ́gẹ́ bó ti sọ yìí. ẹ tó fún mi nínú kiri kan ẹ tó fún mi nínú. o ọlọ́run mọ́ rẹ̀ dá. Ah, ó ní sọ ilẹ̀ ilẹ̀ ẹ̀rọ lùlùmọ̀ ẹ̀rọ lùlùmọ̀ mo ti wá sáà lùlùmọ̀ ẹ̀rọ lùlùmọ̀ kẹ́ ẹ parẹ́ kẹ́ ẹ parẹ́ kẹ́ ẹ parẹ́ mo ti wá sáà lùlùmọ̀ ìwọ ìwọ ọmọ mi lọ́tọ̀ ọmọ fọlọ̀ tọmọ fi gbogbo ayé mi tọ ìwọ èèyàn kan wọ́n ṣe surprise fún gbogbo ojú tí mo kọ pátá kó o lè bá mi tọ̀ fúláwùjọ àwọn èèyàn gidi ló ń Buruku. lórí burúkú ọkọ́kọ́ ju àrẹ́kà ọ̀lẹ́gbò ó ṣe báyìí alágbà ìwọ yọmídùn fọmọ ọpọsìtì orúkọ rẹ kọ parẹ mọbi tọwọ yọmídùn. ọ̀rẹ́ mi kò ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kò ṣẹlẹ̀ kí ni jẹgbẹ ni. mo bá lọ bí mo ti ń gbọ́ bọ̀ ìṣẹ̀lẹ̀ tó gbé wúbà mi ní kí ló ṣẹlẹ̀. Ah, àwọn alátọ wà lẹ́yìn ìgbà kí n gbé wúbà mi. olórí kúmọ sọfọ ni ọmọ ìjẹ̀bú tó wọlé ní lọ́sọ̀kọ̀ orúkọ. ọ̀rẹ́ wọlé. ìdílé ẹ tó ẹ bẹ sọkúsọ àbọ ọbẹ jẹgi ọbẹ ọbẹ ọbẹ sọkúsọ mọlù mọlù mọlù mọlù dìbínú ọbẹ sọkúsọ ọbẹ sọkúsọ jèsè mọ sí di àtọ̀rẹ́ mi pọ̀ nínú jẹ ọbẹ ọbẹ gidi ọbẹ sà sọ ọlẹ sà dìbínú dà. ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni balẹ̀ abalẹ̀ lọ wò dàbí kájọ pàlì kìnìún kájọ pàlì sí ojú ọmọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni balẹ̀ abalẹ̀ lọ wò dàbí ojèṣà ojèṣà wò dàbí ni mo rántí rẹ mo rántí rẹ mo rántí rẹ lájọ musautu it is our time. ẹ dáhùn ẹni sùn ẹni sùn ẹni sùn ẹni sùn tí n bá ẹ ẹ ẹlẹ́dẹ̀ sọ̀tàtù tí n bá gẹ̀ẹ́tì tẹ̀ sọ̀rọ̀ pé wà á tẹ̀lé ẹjọ́ plan pé wà á surprise ìyàwó. ọmọ nípa èmi oh my God, èmi dá wà ní o ìjẹsà mo dá wà ní o ìjẹsà oh my God, mi ni. níwọ̀n tó ṣe pé tó bá lówó ọtí mo lè ráfọ̀ tàbí kájọ dáwó kọ́ ọmọ mi ìjẹsà ọ̀dẹ́lẹ̀ rò ọ̀dẹ́lẹ̀ ewu oh ọ̀ sọ́ọ̀rì rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀

ìmọ̀ pa ẹ̀ ìmọ̀ pa ẹ̀ ọlọ́gbàjọ́ mi mi jẹ́ ẹ pé àkákò yìí lè ṣe bẹ́ẹ̀ ìyẹn kó jẹ́ nìyẹn ṣe wá ń ṣe bígbà tó mọ irúwà tó wà lọ́wọ́ ìyàwó ẹ̀. wo máa bẹ́ẹ̀ jà o máa bẹ́ẹ̀ jà o mo sọ fún yín pé kó o má máa pè ní ìyàwó mi mọ́ lóòótọ́ láti fẹ́ rárí àmọ́ olórùka ti gbòrùka ẹ̀yìn dúró ná ṣé ṣàlẹ́ wá tí wàá mọ́lẹ̀ mọ́ ni kí làwọn ẹgbẹ́ yín wá fẹ́ ṣe sí báyìí. Ah, àìtẹ́ tí mo rí ìyàtà fẹ́ fi jẹ àmọ́ àkọ́kọ́ ni pé owó tó kó jẹ kó hmm. bá wa dá padà hmm. èyí tó bá dẹ̀ ṣẹ́kù sí lọ́wọ́ kó bá wa kó. ìyẹn ṣe kókó hmm. àkọ́kọ́ gbẹ̀rán lẹ́nu ológbò náà ká tó bá wí òótọ́ ni. ṣùgbọ́n ìlọ́kọ̀ mi ibi tíṣẹ́ ti wá fún mi. Ah, èmi ò sì ẹgbẹ́ yín ó ní kó wà nínú ẹgbẹ́ ẹ̀ sórí mo ti ní ìwọ ni ká kówó fún ká gbogbo owó tá a bá dábà ìwọ ni ká kó fún títí dìgbà tí àjọ̀dún wa bá dé. ìbílẹ̀ máa kó five hundred thousand fún. èmi ayọ́bàṣẹ́ tèmi ń bẹ̀ o. àwọn kan ti mọ̀ yẹn. ọkọ mi ó mọ̀ pé ó mọ ìyá rẹ nínú ìlú yìí o mọ bó ṣe tó. ṣé pé mi ò kéré. má jẹ mí lówó kan gbogbo ìlú yìí kò sẹ́ni tí ò mọ̀ ẹ́ kò sẹ́ni tún wí ìyẹ́ pọ̀ gbogbo èèyàn ló mú ẹ. Hmm. wọ́n dẹ̀ mú mi pé hmm. hmm, ọkọ̀ wúrẹ́dì kejì kan ṣoṣo náà ni gbajúmọ̀ ló wà alájọkan. Ah, orí mi rẹ̀ ń dìde orí mi ń wú. Màmá díì tó máa mú mi sí. Ṣé mo ti lẹ́nu tó yìí? aláìní ṣá aláìní ẹ ìwọ náà ò kéré ò kéré nú ayé ṣé o wá kéré ni. Ah! Aya mi dùn ni. Ẹ kú ilé. Ọ̀rọ̀ pé epo náà ya lówó ìyẹn máa ní. àdúgbò fọlọ kí wàá lùgbìn tí bẹ́ẹ̀ ń lè báyìí. bí kíni ẹ jọ ṣe lè sọ ọdí tó yẹ pé gbà ń jáde lọ láàárọ̀ ẹ fowó ọbẹ̀ lẹ ẹ fowó oúnjẹ lẹ ẹ fowó anything lẹ ẹ dẹ̀ kó kò sí kankan nílé kò sí gáàsì kò sí anything ẹ dẹ̀ lọ ẹ̀hún mọ́ bínú torí ọlọ́run sílẹ̀ kọ́ mọ́ fi ìbéèrè béèrè béèrè lọ́run lóòótọ́ mọ́ wà bí amọ́niṣe ni báyìí náà. Mm, àtàfà ìmọ̀niṣe ni àṣenitọ́ tún bá ní dárò gbogbo ẹ̀ all in one èmi ni mò ń jẹ̀bẹ̀ kò sí wàhálà kó o bèrè pé ṣé mo tà kó o lọ́rọ̀ ajé ìyún òsì inú ọpọlọ rẹ skọ rẹ. ẹlẹ́dàá rẹ ló bá sọ mi kì í ṣe mi àtọlọ́run ọlọ́run nìkan ló lè fọ̀rọ̀ ayé ẹ lọ́pọ̀ ọlọ́run mo sì rìn lọ bí orí tó sọ́ngi látàárọ̀ o mi ò rí nǹkan kan mú bọ̀ wálé. tó bá ń gbọ́ gbègbè ọmọ jàre lè kú ìgbékúgbé ló gbé eegun ẹja burúkú tó bá jẹ́ pé bí gbogbo àwọn ọkùnrin ṣe ń ṣe bí olórí burúkú nìyẹn tó máa kúrò nílé láàárọ̀ tó ní fowó oúnjẹ lẹ́ẹ̀lẹ́ obìnrin wo ló máa wà nílé ọkọ dàárọ̀ yìí tó bá jẹ́ pé bí bàbá ẹ ṣe ń ṣe fún ìjà ẹ ṣé ìjà ẹ ṣì máa wà lé bàbá ẹ mi ò tiẹ̀ rò pé ilé ọkọ gan dùn mọ́ wọn torí suffering and smiling náà ń ṣe ẹni tí ilé ò bá ti tò ẹ́ tí ò rí dùnú lọ́dọ̀ ọkọ ló máa ń sọ pé ọmọ mi lọ́kọ mi mi ò mọ̀ bóyá ọmọ àtọkọ papọ̀. inú mi dùn orí burúkú àárọ̀ ọmọ àkúkú mọ́ ẹ̀dá ẹni fi máa kọrin pé ilé mosú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn ilé mosú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn ìyà àwọn àgbà o ló fọwọ́ bà wọ́n o ìyà àwọn àgbà o ló kú serú ẹ̀ rí o ilé mọ̀sú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn. lórí burúkú àwọn tó bá ti ní api òmìnú márèjì wọn lẹ ti máa mọ̀ èmi náà mọ̀ pé bàbá máa gbàpò títí ìjà ẹni wájú ọmọ akọrin wọn máa fi búra wọn ṣé bí mo ṣì ka school sá ṣé wọn ní jẹsẹ sí certificate wọn tí wàá ṣe pé mo kọjú ojú mi nígbà tí mo fẹ́ ìwọ àti tami you are good ah. you are good if i should start speaking english with you abi to you wàá gbà orí rẹ school start wá ṣé school start àti jss three wọn wọ́n jọ papọ̀ ni. inú mi dùn ọmọ abẹ́ bíríìtì wọn kàlẹ́ndà ń bo ìwòlè fẹ́ẹ́ fi kọ́ ẹ̀yin wo èwo lọ fẹ́ẹ́ fi kọ́ ọ̀ tí èjì afẹ́sílẹ̀ kàn ká mọ̀ tí ó dáa bí yàrá ẹ̀ ṣẹṣẹ yẹ ẹ ti wá lọ́kọ méje ọmọ mẹ́tàdínlógún wọ́n tọ̀rọ̀ abẹ́mọ́tọ́ fi kọ́ńdọ̀mù bíi ṣebí tírí sọ̀mù ni ẹ ṣe ń gba àwọn obìnrin tí ìyá rẹ sọ tó wá sẹ́yìn bí gbá tí wọ́n fi ń gbé gbọ́rọ̀ oríta. orí yín ló burú gbàdé pé ojú èṣù nìyẹn ti lọ tọrọ ẹ èṣù fún mi ọgbọ́n bá fún mi ìbàdí. ẹ bí bó fásitì lọ dáa fún lólùpọ̀nà tí wọ́n ti bí ọ. èwo ló dáa fún wò èwo ló dáa fún wò olórí yín náà ló ń fa gbókiri. olórí yín náà ló ń fa gbókiri àbí tí èrè lọ ọlọmọ lọ́jọ́ òbí rírun sí àríra dáadáa báyìí ó sí àrùn ewúrẹ́ báyìí. Ah! lọ́jọ́ òbí dìde kójú ọpẹ́ lóye ọ̀dìde kójú. Ah! wèrè ni mo fẹ́ lọ́kọ. Ah! ó lè sí ìyàgò oorun rẹ̀ sí níbi ìfarẹ́rẹ́ tó kù. láìsí pẹ́ irun rẹ̀ irun orí ibú rẹ̀ gbé látọ̀run. òdìjọ́ náà ló yan fún ọ. mo máa ṣe é ṣe kìtù ta ìwà n ó tún kádàrá mi yàn. mọ̀tàn tírélà Dangote ni táyà rẹ̀ lọ yà wọ́n mọ̀ fi ọgbẹ́rù rẹ̀ ní àwùsá ni àwọn ti táyé wá ni ọ̀padà wà lásán bẹ́ẹ̀ ọmọ rìn kì í ni àfi bí sáǹdì àtijọ́ yọ ọmọ gbogbo nǹkan ní rìn à ó ti rìn ee panajẹ yìí lù ẹja rẹ yìnbọn di kànga. di kànga kan di garawa di basi àná. ṣé ìsanwó basi àwọn. ṣé ibi lè jàre nínú òbí fún ọtí dìde tọ́bi tí wọ́n yà kọ́ mi. olùsọ̀rọ̀ lè dẹ́sẹ̀ mi. ẹ bá ti bí ibà lè wò gbà mí lè ní ìfìrọ́ wèrè mélòó kò tó rí bí ìyàgbọ́ ń kà ìdùnnà wèrè. táwọn àjẹmọ́ láyà yóò fẹ́ràn wèrè. kí ni ìbò là ń bọ̀ ìbò là ń bọ̀ inú ilé wo táwọn ọmọ tó ń yajú wà bó ṣe ń rìn gàlégàlégàlégè dákun fún kínní táwọn yìí jọ ẹ̀mí ló mọ fẹ́ sọ fún ìfẹ́ ọmọ ní ayé mi sọ́mọ pòsíṣàn rẹ nu ayé mi. pòsíṣàn wọn mọ wọn. òòsà àkókò lọ kárùn lọ ni ọ. I don't want to see you again. má sọ mi dé. get out dákun mọ̀ jẹ́ ní disease láyé rẹ̀. yẹ yẹ totally disease. dákun mọ̀ jẹ́ sọ́nà tó sọ mí dàgbọ́n ṣe wáyé. kí ni mo ṣe. i'm totally downcast. ẹ àmì mọ̀ sọ̀dà. mo dára èmi gan náà wà mo ṣe náà dákun dárí jì mí. kò rí bó ṣe rò. bóòlù ti wá jẹ́. olórí burúkú ara wọn yìí mọ bó ṣe ṣe. ẹ̀kan náà mo kàrá àwọn tí ń fún fèrè tí sábì bẹ́ẹ̀ rí mọ́ parẹ̀ kẹ̀sẹ̀ mi mọ plan surprise dákun sàánú. bí gbogbo àwọn àti yín àwọn ẹ̀gbọ́n yín ṣe máa ń ṣe nu àwọn àtàwọn distributor wọ́n jọ plan yẹn ni kódà wọn tún ní gúrùpù tó ti dáwó tó bá dijọ́ kẹjọ wọn mọ̀ sọ ah, you cut me ẹ wá lọ sí make up sójú ẹ wá sọ pé ẹ mọ̀ gba wọ́n yẹn ṣe surprise fún yín. ọ̀gbẹ́ni kú omi jàre. ṣé ọ̀dà àti má tiẹ̀ fẹ́ dárí jàn ṣé ní wọ́n má pọ̀ sí sàn tó yẹ kí n ti bá ọ ni mo ti bá ọ ah. níwọ̀n tó yẹ kó ọmọ sáré lọ kọ́ ọmọ sáré tó ọmọ sọ pọ́n bẹ́ẹ̀ ṣe nǹkan ìfún ẹ kọ́ ọmọ ṣe wàhù kọ́ ọmọ ṣe wèrè kankan kọ́ ọmọ sọ́ọ̀kì ẹ̀ bá kan bíi bad boy teams kọ́ ẹ̀kọ́ ọmọ sáré lọ kọ́ ọmọ pariwo wọ́n lé mi bọ̀ wọ́n lé mi bọ̀ wọ́n lé mi bọ̀ láti ilé igbó wọ́n lé ọ̀bọ̀ ọwọ́ dùn wọ́n gba kéèkì. ó wọ́n lè pe cynthia ó lè pe cynthia. Ah, ó ti tẹ́wọ́ ṣe wáyé ó dùn bẹ́ẹ̀ ọtí táwọn ọdún bẹ. pé kí ni tó bá tẹ fi ọbẹ yẹn jẹ mí nsú sẹ́nu wèrè yìí ló yẹ kó ọmọ tẹ̀lé káàkiri kọ́ fẹ́ ni wèrè tí ọ̀lẹ́ education tí ọmọ kankan what is the definition of education i am totally downcast wọ́n tẹ̀ ti fọ́kọ̀ pé mò ń bọ́ sọ̀rọ̀ can you get out can you leave this place. ìbílẹ̀ wọ ẹ̀mú sọ́nà yọ lọ gbà ó fẹ́ gbèrú mi látẹ̀yìn ni dọkùn. ó fẹ́ gbèrú látẹ̀yìn àbó ti ṣe kíni fún ọ. kò ṣe kíni kankan fún mi. ó ti ṣe kíni yẹn fún ọ. láyé. àkànmí sọ pé ó ti ṣe kíni yẹn fún ọ. kò sí kankan fún mi dẹkùn dáríjì. ṣé kò shift yẹ. kò shift. ṣé bó ṣe wà yìí ó gbé wá fún mi kí n jẹ́ kẹ̀ pé ewa ní báyìí. ewa mọ wà. Ah, ọkọ mi sọ pé ó ti lọ lẹ́ẹ̀mẹ́ta attack ọkọ mi sọ pé ó ti lọ lẹ́ẹ̀mẹ́ta attack ah god. ọ̀sàrò méjì ọ̀bá sí ilé kàwá méjèèjì kú panu ah! ìjọba lórí ti rí ìbọn pa ẹ̀rín ah! olówó orí mi ọkọ mi. oh god. ìjọba lórí ti ìfẹ́ ayé mi. sáyẹn kọ́ jẹ́ bẹ́ẹ̀. mẹ́bọ̀ ní èmi ni ṣúgà ti bẹ́nu tí rẹ. nígbà tí mo sì mu tí nu. mẹ́bọ̀ lé mi làṣà ti bẹ́nu kọ́mọ́dù rẹ. ayan ti jẹ́ ọ ti pẹ́. o sì fi káfíńsì. ọ̀gbẹ́ni mi ò ní táìmù àti mọ̀ títì kan tí ò dé. dẹkùn dẹ́rí jèmi. Ah! kìí ṣẹjọ́ mi ah. ìmọ̀ kankan pa rẹ̀. ọmọ kí ni sẹ́wọ́n wá kírètì ẹ̀fọ́ ni. ẹjọ́ lórí ibú láàrin ni. sẹ́wọ́n stéèjì ẹ̀fọ́ ni. ìjẹ́ kò lẹ́rí jì mí. Ah, ọ̀gbẹ́rì. ìwọ ni gbàrẹ́ mi wọ́n ṣúgà sí mẹ́rin jì mí. ṣé kìí ṣe kó o ti mú mi báyìí obìnrin náà fi mú alágbára. ìní ápù lọ́wọ́. ápù wọ̀ rẹ̀ dà. ìní ápù lọ́wọ́. ah ẹ̀ ń tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ ápù torí ápù náà fi pàbá sà. ìní ápù. láyé ádámù àti fànà ápù náà náà fi dàrin àjọ ayé wa rú. Ah, kí ni yóò kí ni tẹ́gbẹ́ ni. ìṣe ìṣe fà á. èwo kí ló kọ mi. Ádámù ni èmi because I am derived from the Adam and Eva. dẹkùn mi gbẹ̀gùn àẹ́mọ jẹ́. oya oh, know my hips. ẹ dẹkùn dẹ́rẹ́ jì mí. Ah! I love you. Don't say that. mo lọ fún ẹ títí ayé dàpọ̀. You betray me. Ah, kì í ṣe mi lámì lámì ni wọ́n bì tí èèyàn. ọ̀ya dúró dúró dúró mo fẹ́ lọ ṣe nǹkan ta mo fẹ́ lọ ṣe nǹkan ta dúró dé mi iṣẹ́ mo sọ pé yìí ṣe mọ́ ni ọ̀dà dúró dé mi mo fẹ́ consider ẹ̀ dúró dé mi mo fẹ́ jáde tẹ́lẹ̀ jókòó mo bọ̀ jókòó yìí bọ̀ jà mọ́ jókòó. obìnrin àsìkò. àwa gbọ́ngàn la nígbà. obìnrin àsìkò. àwa gbọ́ngàn la nígbà. gẹ́gẹ́ bí gbogbo ṣe pẹnu pọ̀ ní ìpàdé tó kọjá pé kí akápò kó kó owó ẹgbẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ kó kó wá fún wa wọ́n dẹ̀ ti kó wa. rárá o wọn ò kó pé o ṣùgbọ́n wọ́n ṣèlérí wípé àwọn máa kó èyí tó kù wá ká tó ṣèpàdé tó ń bọ̀. nǹkan tó ní lọ́ọ́ ìṣẹ̀lẹ̀ pé ẹ má jẹ́ akówó sọ́wọ́ ìlú kan wà ẹ jẹ́ ká kówó wa ká kó fáràgbà ẹni tí ò sínú ẹgbẹ́ wa rárárárárárá ìyẹn ló wá fún mi fẹ́ sọ pé a ṣe kówó wa fún májèlélò kó bá wa tọ́jú ẹ̀. Ah, ah, ah. kí ló ní ọ̀rọ̀ burúkú wo ló sọ jáde lẹ́nu ẹ̀yìn kọ́kọ́wó fún májẹ̀mílówó ta ló mọ májẹ̀mílówó rí bó ni májẹ̀mílówó ti wá tí olókù lọ́rùn àbí ṣé májẹ̀mílówó ṣó máa wà nínú ẹgbẹ́ yìí. ẹ wo ẹni yóò bá ń kẹ́kọ̀ọ́ owó fún ní tó bá mi ní pé kí nǹkan má ṣáà ti ṣòwò wa torí ẹni tá a kọ fún lọ́jọ́ òun àná àmọ́ ń tọ́ fi ṣe ìwọ iná ni mo máa ń tọ́wọ́ tó lọ́jọ́ òun. kò jẹ ní ẹ̀wọ̀n tí ẹ̀ dá bẹ́ẹ̀ má jẹ́ bí lówó tá a fẹ́ fún yẹn gangan èmi gan fara mọ́ torí àwọn tá a kọ o ọ sọra wọn dọ̀bọ ni wọ́n yáwó jẹ. obìnrin àsìkò. àwa gbọ́gbọ́ la ń gbà. obìnrin àsìkò. àwa gbọ́gbọ́ la ń gbà. ẹni mélòó nínú wa ló fọwọ́ sí pé ká kówó ẹgbẹ́ yìí fún májẹ̀mí lówó. ẹ̀wọ̀n àwọn ọ̀gbẹ́ obìnrin àsìkò àwa gbọ́ngàn là nígbà. obìnrin àsìkò àwa gbọ́ngàn là nígbà. ẹ wo ẹ̀yin ọmọ ẹgbẹ́ abá tèmi máa yàtọ̀ sí ti gbogbo yín ti mú wa o ah, ah. bẹ́ẹ̀ ni nítorí pé yorùbá gan pòwe wọn ní tíyàn bá pẹ́ lórí mi èṣìkèṣì máa bá yàn bẹ́ẹ̀ èmi ìbá ní pé ká kó owó wa àjọ̀dún tá a fẹ́ fi ṣe ká a fẹ́ kan sún déètì ẹ bá wà lá ní déètì àwa la làjọ̀dún fúnra wa káàsì fi ṣe nǹkan tá a fẹ́ ṣe kó tán lẹ̀ ká mọ̀ kówó fún yàn kankan. ó tọ́ ni ó gba àwọn tá a fẹ́ gbówó ìgan fún èwo la trust nù. Ah. má jẹ̀bi owó tiẹ̀ wà nínú wa ó lọ bá a tọ́jú ẹ̀ obìnrin àsìkò àwa gbọ́ngàn láàrin gbà òdú ni má jẹ mí lówó láàrin wa kì í ṣe àìmọ̀fólókò gbogbo aládẹ̀mọ̀ wípé alájọ àsìkò ni má jẹ mí lówó nínú ìlú yìí kò sẹ́ni tí kò mọ̀ ní báyìí ẹ jẹ́ ká kówó ẹgbẹ́ yìí fún májẹ̀mí lówó kó bá wa ṣètọ́jú ẹ̀ títí dìgbà tá a máa nílò ẹ̀ fún àjọ̀dún wa tó ń bọ̀. ẹ wo olórí èmi tí ẹ fara má bàtẹ sí i mo ní gbogbo alamọ májẹ̀mí lówó kò ní jẹ wá lówó ẹni bá jọya lówó á ní ìjà ṣàngó ni májẹ̀mí lówó àbí ó di dandan èèyàn tá a dẹ̀ kọ́ fúlọ́jọ́ kìíní àná àmọ́ kí wọ́n là á ní. wọ́n bò ó tún wá lẹ́nu ọ̀rọ̀ tí ẹ̀ lè kó jẹ́ ẹ̀ mú wa báyẹn náà ọ̀dà ìjà kò pàdé ẹ jẹ́ àgbàdúrà. mo fẹ́ kó sàó kí kó tó owó mi sàṣẹ kí n gbé àjàgà wàhálà kó lọ́rùn ìdílé lóòótọ́ ẹ̀gbọ́n mi ń gbìyànjú o àwọn ọmọ pé tí ẹrù bá ti pọ̀ jù lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ ìyà ni ìyà ibẹ̀ ni mo ti wá ronú pé ọ̀rẹ́ mi fẹ́ràn mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ ibi kó jọ kó ń bá báyìí kú wàhálà ti pọ̀ jù lọ́wọ́ mi kí n máa dìmáàndì lọ́ọ̀ ya mi tó bí mi lọ́mọ pẹ̀lú mo ṣe dàgbà ju ìtọ́ yìí lóòótọ́ àti wáṣẹ́ kò ṣiṣẹ́ àwọn ti sún mi kí n máa sùn lẹ́bọ̀ pa kí n máa jíbọ̀ pa mo wá sọ fún pé mo fẹ́ wọn bọ̀ lẹ́kọ̀ọ́ ó sì ní mo bọ̀ pé mo ò rìṣẹ́. Èkó. bẹ́ẹ̀ ni mo fẹ́ lu Èkó. Ah, ah, ọ̀ lè Èkó. bẹ́ẹ̀ ni yára. ṣé mo bá dẹ́kọ̀ o máa ríṣẹ́ ni. Ah, iṣẹ́ tiẹ̀ wà lẹ́kọ̀ọ́ náà ibi Èkó la pè Èkó lé ọgbọ́n Èkó lé owó Èkó lé gbogbo nǹkan hmm ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá ti sọ pé bẹ́ẹ̀ ni rí ẹ wà kò sí wà láwọn ṣé o ti sọ fẹ́ gbọ́n ẹ̀. Ah, ah, a ṣe ìwọ sọ sàmì ló ti rà bẹ́ẹ̀ làbí òní mọ̀ oh. mo sọ fẹ́ gbọ́n mi. kí ló wá wí. wọn lọ́nà òun sinmi lọ ni. ó ti fọwọ́ sí. ó ti fọwọ́ sí. Ah, ó bá ti fọwọ́ sí tó fẹsẹ̀ sí tó fi gbogbo ara sí èmi ò ní nǹkan kan ti fẹ́ sọ torí ẹ̀gbọ́n ẹni bàbá ẹni ni àkọ́bí ẹni ọkọ ẹni ni hmm. òun náà ó bá ti ní òun máa lọ èmi gan mú yàn dá agbára ọlọ́run wà wá kéré èkó wà kó wálé o ò ní ṣiṣẹ́ ṣe tó bá wá dẹ́kù kò ṣe jẹ́jẹ́ o máa rántí ọmọ ẹni tó ń ṣe wọ́n ti ilé tó fi ilẹ̀ o gbọ́. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kankan gbàgbé òwe tẹ ẹ pa pé ẹni tí ò ní yé dégbò ẹ̀yìn. kò ń dé bẹ́ẹ̀ ni o hmm. ẹni tí ò ní yé gbọ́dọ̀ dégbò ẹ̀yìn. wọ́n á fẹ́ kẹ́ ìfàdúrà ti èrò ọkàn mi torí tí n bá dé èkó bí mo ṣe ń sọ lọ́kàn mi o mo ti mọ̀ pé yóò ṣe ọ̀sẹ̀ kejì tí n bá dẹ́kun ní ti máa sẹ́ndì owó sí yín. àmín àmín àmín bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ohun tó wù ẹ́ yẹn ọlọ́run àbá mi ṣe fún ẹ o ṣe ọkọ mi o ṣe mo dúpẹ́ o ṣe. ìyálùkù hmm? kí ni tí mo lè rí jẹ tó wà lé. kò sójà àwọn kan lé hàn kò sójà àwọn kan lé ẹ àmọ́ wo mo ní ṣéǹjì ti lè fún ẹ kò fi lọ ra ẹ̀wà lọ́dọ̀ yàrá rí sí. Ah, irọ́ ìyá mi kí n tó wá gbowó lọ́wọ́ yín kí n máa fi jẹun ó ti di èèwọ̀ láti òní lọ èmi màá mọ̀ sí fún yín jẹ. àmín. èmi náà fẹ́ lọ èkó kí n lọ lè eradicate poverty ti ń bẹ ẹ̀ràn wa ni gbogbo ogun tó ń jẹ́ ń bẹ ń lé kò sí kò sí kò sí ti tán lọ́rọ̀ wa. àmín àmín àfi tí n gbà fi lè bí ẹsẹ̀ mi dé ibi tó rí mi ti sunwọ̀n jù lọ kẹsẹ̀ mi wọ́n ṣàì gbèrè débẹ̀. àmín àmín ọkàrẹ̀ àgbẹ̀ orí àgbẹ̀ lóko. ìyá lóko. ṣé adéoyè ti sọ fún ẹ pé òun fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ẹ ó ti ṣàlàyé fún mi ó ṣàlàyé fún mi ó lóun fẹ́ lọ bá ọ̀rẹ́ òun lẹ́kọ̀ọ́ kódà ó sọ fún mi pé ọ̀rẹ́ òun tóun fẹ́ lọ bá ó máa bóun wáṣẹ́ mo dẹ̀ nà lọ́wọ́n á ṣe gbogbo ẹ̀ ṣé o ti fọwọ́ sí pé kò lọ torí bó o bá fọwọ́ sí òun lèmi náà lè fọwọ́ sí o ìwọ ni bàbá ẹ ìwọ lẹ̀gbọ́n ẹ <laughs> ohun tó bá ti wí òun lèmi tẹ̀lé mi ì táṣẹ pa lẹ́yìn ẹ̀ sẹ́ẹ̀rí orí mi wú ńgbà tẹ́ pé èmi ni bàbá ẹ̀ ó túmọ̀ sí pé olórí ẹbí ni mí nìyẹn. olórí ẹbí ni ẹ o wọ́n bá ti ń po olórí ẹbí pé olórí ẹbí o ìwọ náà máa dáhùn o. ó sì wá làwọn mi sẹ́ẹ̀rí èmi ti fọwọ́ sí mo ti fẹsẹ̀ sí ẹ jẹ́ kó lọ kò sí ohun tó máa ṣe ikọ̀ ìkọ̀ bá lá kò sí ohun tó máa ṣe lára àmọ́ ohun tí mo ṣàlàyé fún rẹ̀ mo náà máa bọ̀gùn kó tó lọ àdẹ̀bòrìṣà lé wa ó tán àmọ́ kì í ṣoògùn alájà o èmi ò lágbára ògùn alájà o ògùn ẹlẹ́dìẹ̀ la máa bọ pẹ̀lú orógbó àtòbí àtọ̀tí ó tán tádẹ̀ fẹ́ sí torí mi náà ni màá gbé. Eh, ọlọ́run àfún ẹ ṣe àṣírí ààbò kò ní tú mm-hmm. lágbára ọlọ́run ó bá dẹ̀ lọ akóre ọ̀hún wálé lágbára ọlọ́run ó ṣe ọkọ mi. ẹ wo bá mi mo ní àpọ̀n mi ẹ̀ mo fẹ́ lọ rí àwọn oníbàárà mi àmọ́ ìran rọ̀lẹ́. má pẹ́ o ó dà má pẹ́ o ṣé o ti gbọ́ tó bá dẹ̀ ń bọ̀ kó bá ra búrẹ́dì náà bọ̀ o. ìyẹn táyé ẹ̀ bá yọ ọ máa yọ ó máa yọ ó máa yọ ayọ̀ lukú lukú lukú ó máa yọ ó tún ní táyé ẹ̀ bá ọjọ́ wo ló fẹ́ fi orí ìkànnà mú owó dà béèyàn bá jọyà ló wá rí jà ṣeun owó gbogbo ẹgbẹ́ la kó fún ẹ yìí o jọ̀ọ́ mo fi ọlọ́run bá bẹ̀ mo fi ẹlẹ́dà ẹ̀bẹ̀ èèrà ogúdọ̀ rín o. kò sí tó máa ṣe é ṣe rí ohun gbogbo lọ́bùn ni kì í ṣe bí ìtòòrùn o ṣe rí kò sí ohun tí mi ò lè tọ́jú hmm. àmọ́ tó bá ti wá dọ̀rọ̀ owó ìyẹn ni mo mọ̀ tọ́jú jù hmm. <laughs> ṣé bó o mọ̀. àmọ́ mọ mo ti sọ fóun náà ṣé orí ìgbàgbọ́ tá a ní nínú ẹ̀ hmm. gangan náà ló mú wa gbé owó yìí fún ẹ àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà mm-hmm. má jẹ́ kójú tì wá. kò ní yẹ làkè kò ní yẹ lóko ojú ò ní tì wá. ojú mi dojú ẹ o. <laughs> ẹ wo ojú kì í tiná alẹ́ ojú ò ní tì wá. má jẹ mí lówó. ẹ má jọyà ló wá rí jà aṣọ mi. <laughs> ìyàwó mi báyìí àwọn ayé à kò sí wàhálà. bẹ́ẹ̀ bá jọyà ló wá rí jà aṣọ nǹkan. Ah, eh, èèyàn gbúdọ̀ tutù ọ̀fun náà. <laughs> ojú ń kí ni ìsìn ó tó ń sọ̀rọ̀ báyìí. ọkàn mi ò fẹ́ kọ́ lọ sẹ́kù iná lọ sẹ́kù tán ní ìsìn tí ó dùn Adékúnlé Gold àti Sinmi. èwo nù oyin. oyin wọn tó sọ pé don't forget. ẹyìn ní forget ṣebí lásán ló sọ pé kí n rántí ṣebí bí ó ti dáa náà ni mò ń bá káàkiri. wọn mọ̀ pé bí ó ti dáa máa ń sìn lóde bẹ́ẹ̀ wọ́n mọ̀ kọ́nù ọ̀fẹ́ sí ọtún ọ̀rẹ́ ọmọ ìfẹ́ lọ́sọ̀tún èmi náà mọ̀ sọ i love you too lóòótọ́ yín máa ń wù mí káwọn èèyàn máa sọ fún mi pé i love you àmọ́ bí ẹni tí mi ò fẹ́ kọ́ tọ̀dọ̀ tiẹ̀ gangan lọ́jẹ̀ ni o any other person tó bá sọ fún mi pé i love you wọ́n kàn forí bẹ́ẹ̀ lásán ni àwọn náà fẹ́ wàhálà kí ni tí ń bẹ́nu rẹ̀ gangan kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún un. kí n sì ń bí pé ká jẹ lọ. àṣé mi ò wá gbàgbé bá a ti jọ ń bàbọ̀ ni màá tètè wálé ọ̀rọ̀ rẹ ní ọ̀bẹ ọ̀rọ̀ rẹ ní ọmọ ọbẹ̀ ló kan àyà mi àyàbá ni ọ àyàbá èso ẹnu jọ. bẹ́ẹ̀ sì máa ṣe inú nígbà tẹ bá fẹ́ sáìnì ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. èmi náà wá ẹ̀yìn rẹ́kọ̀ọ́ libẹ̀ lọ ni ẹ̀yìn tó ti yọ tí má sì ti ní rẹ́kọ̀ọ́ libẹ̀ ìwọlé átìsì mi tí màá kọ́kọ́ gbé wọlé màá ti sáìnì ẹ̀. líbẹ̀lì náà lẹ́rọ̀ sọ líbẹ̀lì wọn bá sì ti sáìnì yín tán ní ìsìn kò ní pósù mẹ́fà tẹ́lẹ̀ fẹ́ dá wà. ìgbà tó bá ti ń ró red label ìgbà ni artist tó bá ti blow wọn káwọn fẹ́ dá dúró. wọ́n ti mọ ẹsẹ̀ nù nígbà tẹ́ ẹ̀ bá ti blow ẹ mọ̀ ọmọ ẹsẹ̀ wọn package àwọn èèyàn tẹ́ mọ̀ díẹ̀ mọ̀ àwọn èèyàn kó bá yín sòrò wọ́n bá ti blow tán ní ìsìn yóò dogun ah! bẹ́ẹ̀ ọkùnrin náà ṣe mọ̀ ṣe nù ẹ mọ̀ tàn yẹn ẹ mọ̀ tàn yàn nígbà tí yàn bá nífẹ̀ẹ́ yín tán nísìn ẹ wàá lọ ẹ wàá fi dé nísìn ẹ ní pé ẹ ní kó dúró dè mí o lọ́wọ́ ọkọ tó fẹ́ mọ́ ah! lọ sóko. wọ́n sì bẹ́ẹ̀ èkó ìṣe ìlú ìbò kódà kékeré jẹ́ ìlú èbò kí n lọ́pọ̀ tí ń tẹ́ àti lọ́bẹ̀ yìí lè gbàgbé àwọn tí mo fi lẹ̀ sẹ́yìn ìdí táwọn ó jì mí tá a ti jọ wà before IG tí wọ́n fẹ́ fi mí ṣeré nù even wọ́n máa ń sọ pé ah mo ti big inú ayé èmi yẹn fi wọ́n ṣeré bó ṣe ń wò mí ti bá ráwọn ọlọ́kadà níbi tán ti mú kókó kí n wà nù jíìpù máa bọ́lẹ̀ àjọ mú ni èmi ti wà tipẹ́tipẹ́ látàyè bàbá fẹlá látàyè wọ́ọ̀tà inú gẹ̀tẹ́ ni mi èmi ọlọ́tà mẹ́nu kò ń bẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ kó lè relate ẹ̀lẹ́ aya mi. mo ṣe sìnà tó bá débẹ̀ ní tó bá bá lọ náà ní kò kọjú mọ́. èmi èso sìnà lóòótọ́ obìnrin lè pọ̀ o kán ra gbọ́ yí mi ká o àmọ́ mọ mẹni tí mo fẹ́ fẹ́ gangan. sọmọ pé ìsìnà máa ń síyàn lọ́nà ni mo ń sìnà o. bí tẹ́tẹ́ ṣe máa ń tẹ̀yàn láwùjọ mọ̀ mọ̀ gbàgbé. I love you. ẹni tí bá sì ti mékì ẹ̀ báyìí ó ti yọ mọ̀ ń bọ̀ wálé wa mú ọ ni ìfẹ́ kémi àti ẹ ká lọ di ẹbí ìṣòkì sọ́rùn ọ̀rẹ́ mi fẹ́ràn mi. ọ̀dà mo ti gbọ́. sórí bọ́ọ̀rẹ́ mi ti wà lóòótọ́ ló ní mọ́tò àmọ́ ìmọ̀rú láìfù ti ń dì fún bẹ́ẹ̀ kí mọ̀ lọ wo yín mọ́lá kí mọ̀ fi má lè jù lọ lé rẹ̀ ká mọ̀ lọ ṣe ìṣókè family sí lọ́rùn bó ṣe wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní mọ́tò ẹ̀yìn bùtù báyìí dasọ wọn máa ń wá àwọn onílé tó máa ń gbé ibi tílẹ̀ bá sún wọn tí náà máa ń sún ẹlòmíì ti gbé plasade aruna fún five years tí ò níbi tí ń gbé. kódà mo gbọ́ nínú tọ́pọ̀ àwọn kan bẹ́ẹ̀ ń lo èbò tó ṣe pé nínú mọ́tò ni wọ́n máa ń sùn sí. kódà tó bá gbogbo ọmọ tó ń sùn pátápátá inú mọ́tò wọn ti sùn. kódà yìí ní tẹ̀lé àwọn mọ́tò ń ṣe bọ́ bá débẹ̀. Hmm, má wọrí má wọ àdúrà ni kò fi sìn mí ó lọ rí ó sì bọ̀ rí. àmì mọ́kì o. mọ́kì. sọ́sí la mi ràn ọ̀wọ́ tí yọ̀ fún oníran ni ìwọ̀n ọ̀wọ́ tí yọ̀ ọ̀gá. Oh, tètè wàá mọ̀ lọ. ewa ni ìrìn àjò ayé rẹ nínú ayé mi ewa. Hmm. dákun má jẹ́ di f9 o. ewa ni ọ mo nífẹ̀ẹ́ rẹ̀ sọ lè tí mo lè rí kìsìn àbí tí ká lọ kìsìn inú kìsìn nìyẹn. ọba fẹ́ yé mi mọ́. Ah! mo gbé mo gbé mo dáràn ha wọ́n ti ṣe mí lọ́ṣẹ́ o ha ha wọ́n ti ṣe mí lọ́ṣẹ́ o <laughs> bí mo gbé sí rèé. tó rọ̀ bí àmàlà abẹ́ ẹ̀fun yéè ẹ̀fun oníṣọ̀ṣọ̀rọ̀ ẹ̀fun onígúnlẹ̀ yéè owó lọ́wọ́ owó lọ́wọ́ àgàmàrà níbi sí máa gbà níbi sí máa gbà ta máa ro tèmi fún irọ́ irọ́ mi yéè yéè yéè ẹgbẹ́ mi o mami ẹjọ adéwìn nǹkan ṣé ẹ ti rí pé àbọ̀ ti pè yín. mi ò rí pé ìwúwo náà ni mo ṣe ní kí n wá bẹ́ẹ̀ pé bóyá nẹ́tíwọ̀kì tèmi ni ò dáa kí wọ́n lè bá mi pè. sẹ́ni mú ìwà ìgbogbo nẹ́tíwọ̀kì ara mi ò ṣiṣẹ́ mọ́ rárá mú ìwà ìkò sí sẹ́tì nǹkan kan tó ń ṣiṣẹ́ mọ́ lára mi. mo fẹ́ rí díẹ̀ díẹ̀ o ti gbé mi lówó o ti gbé mi lówó o ẹ̀fọ́ owó lówó díẹ̀ o ti gbé mi lówó àjọ five hundred thousand naira níbi tí mo ẹgbẹ́ gbà níbi tí mo ẹgbẹ́ gbà tàbí mo ẹgbẹ́ mi mú five hundred thousand five hundred thousand. kí ló ṣe yẹ. dé oyè báyìí àbó mọ tó sọ dé oyè tó ti kú òní tá à ń pè tí ò tiẹ̀ tá à rí pè níbo ló ti wá gbé ẹ lówó. màmí mo mọ ohun tí mò ń sọ o ṣé ẹ rí lọ́jọ́ tí mo gbowó wọlé ọjọ́ kejì ẹ̀ dé oyè béèrè owó lọ́wọ́ mi mo ní mi ò lòwó lọ́wọ́ pé owó lówó ló wà lọ́wọ́ mi. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àìkú ajé ìṣẹ́gun. <laughs> ó rí mi àbí. oríire àyè déòye. bí n bá kúkú bó lówó rìn tí n bá yó bí n bá kí mọ́ kò ṣe nǹkan kan kò lè ní ebi mọ́ pa mí kò sì lè ní mọ́ jẹ èèyàn. àmọ́ sórí farayọ́lá tó bá máa dán lọ́lá á kọ́kọ́ sin babalọ́lá kéèyàn tó jẹ gbádùn ọlá á mọ̀ nira ọlá mi kọ́ ló máa sọ̀rọ̀ sí ọmọ sàn. kátẹ wàá gbàgbọ́ pé lóòótọ́ inú ẹ̀gbin lọ́lá ń gbé tọ́lá bá ń gbé inú ẹ̀gbin gan-an ṣé dandan wá ní kẹ́ni ó súnmọ́ ni kọ́ mọ́ fi ní pa sáyó ni. ta ló ń fi ẹ pa sáyó ìwọ ló jókòó ara ẹ ìwọ ló lójú kòkòrò tó láyé ọkàn tó hmm. ti gbọ́. ọmọ tí mo tọrọ lójú lè mi hmm. ìdùnnú òbí sì ni mí àìfọkànbalẹ̀ fẹ́ gbọ́n rẹ̀ torí mo mọ̀ pé ní tí. olórí ọmọ nìyẹn ìgbéraga ló ń dẹ̀ láàmú ṣòro àwọn èèyàn bíi tiẹ̀ wọ́n pọ̀ káàkiri èèyàn tí ó bá ti rẹ́rẹ́ ńlẹ̀ kò lè débi kankan hmm. ṣòro ọmọ tó bá sọ̀rọ̀ kíkan tó hùwà kíkan èsì kíkan láàfúrú ọmọ bẹ́ẹ̀ lásìkò kíkan ah. bó ṣe jẹ́ nìyẹn. tọ́ba wa jẹ́ pé ọmọ tí ń jẹ kàrí kíkan tí ń wùwà kíkan. ẹ gàrí ó kàn lẹ́nu náà ni ah. tó bá wùwà kíkan kíkan yẹn náà máa kó bá ni. Ah, gbogbo ayé mi mọ̀ sí mọ̀ pé yọ̀mọ̀ kan sówó yọ̀mọ̀ kan sọ́lá ni. Oh. ìgbà míì máa ń wà téèyàn máa ń rò pé a ah, ọyẹ wọn gbóúnjẹ fún mi àmọ́ tí wọ́n bá kọ̀ tí wọ́n gbóúnjẹ fún ọ bá ọ bá bu oúnjẹ nǹkan kò léèwọ̀. o lè bu nǹkan kan ṣùgbọ́n orí ẹ̀ ò pè rárá ìyá ló máa bu fúnra ẹ̀ tó bá lọ bùbù. tí ẹ wá rí kó ní tí a rí bọ́lú mọ́lẹ́ fúnra ẹ̀ báyìí ah. máa fọgùn pẹ̀ wálé o láti tẹ̀ pẹ̀ báyìí máa ha ha ha ha, ogun kí wọ́n sọ máa tẹ̀ wálé máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ ogun gbólú mi máa tẹ̀wọ́ ogun gbólú mi máa fọgùn fa ọ̀dà dúró dada máa fọgùn fa máa fọgùn fa mi ò lè dúró mọ́ mi ò lè dúró mọ́ máa fọgùn fa o máa fọgùn fa o ọ̀dà yà fọgùn fa káàdì eh. náà tiẹ̀ rí láti eh. jọ́ tó ti lọ ìkín rí. tí n bá wọ bàtà bá máa dé rádàrà ló máa bá dé. kò ní rádàrà dá kò ní wọ́ bàtà dé. bó bá ṣe lọ́dọ̀ kò ní wọ́ sọdẹ́ kò ní wọ́ ṣòkòtò. àkìlẹ́dẹ́ ọ̀ ẹ̀ fún ìrógùn wo ni. máa fóògùn ṣe é eh, ṣé ló ń jẹ tó jẹ máa gbà nú ẹ. ni mo jẹ́ kí n tún kù. Ah. jẹ́ nǹkan mọ́. Ah. ọba tàlá ọba dàṣà níbo ọba takuntakun ló jẹ ìròyìn. Ah, nílẹ̀ ta ni. mami sọ́kò sọ́kò oh. màá yọ̀nà lẹ́nu. owó lówó owó lówó iná iná. Inada, dà iná. ẹ fi mi lẹ́nu. wá ah! ẹ wá wá wá ibo ló wá lọ báyìí. lukú ẹ lukú lukú ọkọ mi lẹ́nu kejì tèmi nìkan ṣoṣo ẹ má jẹ mí lówó gbogbo olù kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jù rẹ kọ ẹ lọ. nǹkan ń ṣe mí o. nǹkan ń ṣe é kí ló ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀n ni. ẹ̀wọ̀n bíi ti báwo wo nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi má máa bá mi sọ̀rọ̀ lówe lówo kí ló dé. ọmọ pé lówe lówe là ń lu làgídìgbò ọlọ́gbọ́n ló máa ń yí ọ̀mọ̀ràn ló máa ń jó ó wò lẹ́nu owó ni. ṣé kì í ṣe owó tẹ́gbẹ́ kó sí ẹ lọ́wọ́ ló ń sọ̀rọ̀ pẹ̀. owó tẹ́gbẹ́ kó sí mi lọ́wọ́ ni mò ń sọ wọ́n ti jówó kó mọ́ mi lọ́wọ́ o ah! Ah! Oh! Ah! gbé o yé mi orí kò yé mo tọ́jú ẹ̀ ibi tí mo tọ́jú ẹ̀ sì kò yẹ kẹ́ni kankan rí rárá mo débẹ̀ kí n gbówó mi ò rówó mọ́ mi ò mọ̀ bóyá kó táyà ṣẹ̀ṣẹ̀ ni kò yé mi ah boroko boroko ẹ̀wọ̀n rẹ o ẹ̀wọ̀n wọn ò ní gbọ́ wọn ò ní gbà. Ah! Ah! Ah! ah! wọn ò ní gbà wọn ò ní gbọ́ ìbò pátá ni máa ro tèmi fún báyìí. àbí kí n sálọ ni. bàbá fèmí kan sílẹ̀. àbí kájọ sálọ. lọ síbo. Ah! yé yé yé àmà ah, pariwo má pariwo má pariwo má pariwo sàrùkọ ìjọ tó yọ lọ tó bá pariwo àwọn èèyàn àgbọ̀ ẹ̀wọ̀n àyà kíákíá. mi ah! ò ah! ah! fẹ́ pariwo mú in lanu ní hàn jáde ọmọ àgbọ̀ mo dáràn mo pé ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ mí ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ mí o ta ló ṣe léyìí fún mi. ṣé mi ò ti padà ọ̀ bó báyìí mo ti ọ̀ bó ha ha ha. àràfẹ́sọ lórí amọ̀fìyànù pẹ̀lú ọkọ mi báwo wá ni ṣó ti wá gbúrú àbúrò ẹ báyìí. mi ò gbúrú ẹ o. èmi tí ẹ ń rò kankan bóyá kò pé ọ̀rẹ́ ẹ̀ tí ó wà lọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ràn mi kò dẹ̀ pé ká tiẹ̀ gbúrú ẹ̀ ẹ́ kọ́mọ kù ní abẹ́ òbí kó tiẹ̀ má bójú wẹ̀yìn. ọmọ ẹ ti ẹ lọ bẹ rárá. pé yẹn ẹ́ màámi nǹkan máa ṣẹlẹ̀ o ẹ mọ̀ mi ẹ mọ̀ tí mo lè ṣe o ṣẹ́ni mo ní sùúrù yìí ah. ṣẹ́ni mo ní sùúrù yìí ó dáa o ah, tí n bá bínú tán ah. tí n bá bínú tán màámi máyì tí ìbínú tán èmi àti ẹjọ bá bínú tán gbà bá rí tí a bá rí owó lọ́wọ́ ẹ̀ tó jóun ló gbé. ẹ mọ tí mo lè ṣe o. mo tí mo lè ṣe. bẹ́ẹ̀ náà bad now. ẹ kò lọ́ọ́ ní ìfẹ́ àlè ọ̀lù yẹn tóbi ó tóbi tó fún kọta fẹ́ ṣe. Eh, ló ń pè mí. hello. bàbá ìsí ò fẹ́ràn mi orúkọ mi ni lukulẹ̀kẹ́ lukulẹ̀kẹ́ kan náà lukú alájọ má jẹ mí lówó bí ọba jẹyà ló wá ríjà ṣàǹkó mi ni mò ń pè. ah ẹ̀gbọ́n lukú ṣàpá. báyìí sí jọ̀ṣẹ́hùn tọrọ ẹ ṣe dáa kọ́rẹ́ kó lé látijọ́ yìí kò pé màmí kò pè mí tí mo jẹ́gbọ́n ẹ̀ ṣóyà kórìbẹ̀ mò ń bí ẹni ṣóyà kórìbẹ̀ tó dẹ̀ jókòó sọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. ẹ tó dẹ̀ jókòó sọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. dé oyè kẹ èmi ò tí ì rí dé oyè o lóòótọ́ la jọ sọ pé ó fẹ́ wá sẹ́kọ̀ọ́ mo lè ti fún ládírẹ́sì mi ò tí ì rí o kò pè mí mi ò dẹ̀ tí ì gbọ́ kankan látọ̀dọ̀ ẹ̀. adéoyè ò sí lọ́dọ̀ ẹ. ẹ ó ládéoyè ò sí lọ́dọ̀ o ìbádọ̀ ẹ̀ ló dágbére gbogbo pátí ìmọ̀ pàdé ẹ̀ ló dágbére. ládéoyè ò sí lọ́dọ̀ òun o màmí adéoyè ti gbé mi lówó tí ń lọ jayé. ẹ ló ṣẹlẹ̀ àbúrò gbà mí ni ọ̀rẹ́ mi tí ó fẹ́ wá sẹ́kù tí mo kọ àdírẹ́sì fún mo kọ fóònù nọ́mbà fún ó tán kò dẹ̀ pè mí mi gbọ́ nǹkan látọ̀dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ló ti gbowó sá lọ gbọ́dọ̀ mi ló wà ọ̀dọ̀ mi ló sọ pé òun bọ̀ mi understand. ó gbowó sá lọ. ìkọ́ tí mò ń gbọ́ sí látọ̀dọ̀ ẹ̀gbọ́n ènìyàn. wá ó ní láti wà kẹ́fù o èèyàn ń bọ̀ wá kí ẹ ìwọ gan mo tiẹ̀ ní sọ̀rọ̀ gbá ló pe last náà fúnra rẹ̀ gbá ọjọ́. mo ti ṣe díẹ̀ ìgbà tó ń ṣọmọdé mo ti fún address mo ti fún nọ́mbà kó ṣọmọ ìkẹyìn náà tó bá ti dé kò kàn pè mo ti fún address. anyway ṣáwà kí ẹ fún because èyàn tó ló gbé wọ́n sá lọ wọ́n sì tó bá padà àtẹ́ bá padà ríra wọ́n máa ní fẹ́jọ́ náwó ni oríṣòro ṣe o oríṣòro ṣe ẹni tó máa ń pé ó máa kọ́ ẹ sí wàhálà lórí kọ́ ẹ sí wàhálà lọ́la you better avoid them. ṣètò bámú mi jẹ já máa lọ ṣá já máa lọ. adéoyè ti lọ fowó mi ìralé ó ti fi ra mọ́tò ó ti fi kọ́lé ah, ah. owó olówó Bámidélé ti gbé owó lọ́wọ́ sí mi lọ́rùn ó ti lọ fowó ra lé ó ti lọ fowó kọ́lé ó ti lọ fowó ra mọ́tò. èló lówó tẹ̀ mú wa tó. five hundred thousand èló lọ́tà lélẹ́kọ̀ọ́ èló lọ́tà lélẹ́kọ̀ọ́ èlò lọ́tà lélẹ́kọ̀ọ́ màmí. tí ẹja fìyẹn lẹ owó tó gbé òtí ẹ tó ń wáyé o tó bá jóun ló gbé kò tó ṣe gbogbo nítorí yẹn àmọ́ níbo ló sọ pé ó wà níbo la fẹ́ wá sí. màmí kí ló kọ́ mi pẹ̀lú ibi tí mo fẹ́ wá sí owó mi ni mo fẹ́ wá ah, ah. tó bá máa nù kó nù kó mi ṣáà ti padà sílé. kí ayọ̀ àbúrò ẹ̀ nù. màmí owó lọ́wọ́ ni o. ìbéèrè ah! kẹ̀kẹ́ o mi ò rẹ̀bẹ̀ sunkún o tí n bá sunkún tó mi ojú mi bá kán lẹ̀ màmí ẹ wò mo fọlọ́n búra fún ilẹ̀ tí máa wọ̀ sùn rè tó mi ojú mi bá kán lẹ̀ tó mi ojú mi bá kán lẹ̀ tó mi ojú mi bá kán lẹ̀ ẹ mọ̀ pé sọ̀nkú lẹ́bí. má jẹ́ kó bọ́lẹ̀ má jẹ́ kójú ẹ̀ kan lẹ̀ ṣé o mọ̀ pàbùrù ẹ̀ ni ọmọ ìyá ẹ̀ ni àdínkàtì ẹ̀ sì mọbi tó wà nà àdínkàtì ẹ̀ mọbi tó ń gọ́gọ́ tiẹ̀ wà nà àdínkà mọbi tó mi ojú ẹ̀ kan lẹ̀ o. Eh? lukú lukú. irú àdánwò wà lélẹ́ ìpa irú jàǹbá wo ló wọlé tọ̀ mí ẹ̀wọ̀n ló má sílẹ̀ fún lukú yìí adéoyè ló èkó látijọ́ tó ti lọ mi ò gbúrú ẹ̀ ìkan ṣoṣo tó tún wà lákàtà mi lẹ́yìn tí mi ò mọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáde òye òun lẹ̀wọ̀n tó ṣílẹ̀ fún ẹ ẹlẹ́dà mi gbọ́ṣánú mi ah! àti òye wọn lọ́mọ ẹni kú sọ̀jọ́ bẹ nínú lọ́wọ́ ó dẹ̀ gbowó ẹ̀gbọ́n ẹ̀ ó gbé sálẹ̀ èkó ojú wa wá rí rádáradá ọlọ́run mi ò ṣàánú mi ò ṣàánú mi ò. irú ẹ̀ṣẹ̀ wo ni mo wá ṣe Adéoyè tó fi ṣerú nǹkan báyìí fún mi tádéoyè dẹ̀ mọ̀ pé nínú tọ́rọ́kọ́bọ̀ àjọ yìí náà ni mo tún ń tọ́jú òun àti màmí tó fi wá dá mi lóró tó tó báyìí tó gbowó lówó sálọ mọ́ mi lára àbí kí n nà pápá bòra ni kí n sá lọ tí n bá sá lọ màámi ń kọ́ mo rẹ́ni kejì ní báyìí gbogbo ètò ti tò àsìkò ti wá tó tá a máa nílò owó wa tó wà lọ́wọ́ má jẹ́ mi lọ́wọ́. Ah, bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà ṣèbọjọ́ náà rèébi àná nígbà tá a mú ọjọ́ àjọ̀dún wa òun ló ti wà ní pàkọ́ wa yìí tá a bá gbowó náà lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ a lè tètè mójútó gbogbo ibi tó bá kùdẹ̀kùdẹ̀ tó bá kù sí a lè lọ ra gbogbo ohun tí a bá nídìí fún ẹgbẹ́ wa láti rà ọ̀sẹ̀ tó ń bọ̀ òbúrò Eh. ó máa kó fún wa síkọ tó lé nílẹ̀. bẹ́ẹ̀ ni mo jẹ́rìí má jẹ mí lówó àmọ́ mo ní kí n sọ fún ẹ kó o lè bá wa rán an létí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ la fẹ́ nílò owó náà kó o bá wa sọ fún kó lè ṣarajọ kó lè gba gbogbo owó náà jọ lódìndín ó máa dùn ó máa lárinrin wo mo ti pe àwọn ọ̀rẹ́ mi lọ́nà tó jí àtàwọn ìlú kejì wọ́n máa bá wa ṣàdọ̀dún yìí ó máa dùn dáadáa <laughs> ẹ bó ṣe jẹ́ nù àmọ́ tó bá wà rán létí ọ̀sẹ̀ tó ń bọ̀ á gbowó kí gbogbo ètò kó lè tò lódìndín ó <laughs> ṣe ó ṣe mo rẹ́ni kẹ́. àlọ́ báyìí tí mo dẹ̀ sọ fún pé mò ń bọ̀ pé máa yọjú sí. ẹ kọ́ kọ́ wọlé lókù tó bá gbẹ́sẹ̀ ń bẹ̀ ẹ́ lábẹ́ bí mo ṣe ń wá ìkíní gbogbo ìlú yìí àṣẹbi tó wá sá sí ni. mi ò sàwá bí mo wá wò kàmọ́rù ni. ìwọ wá wá wò kàmọ́ bíbáyìí ni mo ti ń wá ìkiri láti fi ṣeré ẹlẹ́. ìyàwó mi. ní kíni. eégún òtòló ni kò jẹ́ ká fi tó. àwọn ah, tó bá bèrè àwọn òwe burúkú tó máa ń pa yìí tó bá bèrè àwọn òwe òṣì yìí ah, lukú ẹ lukúlukú ó máa dájú o ah, ó dẹ̀ parọ́ fún mi eh, pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo fi fún ẹ àṣẹ pé mo ò jí owó lọ́wọ́ ẹ. ẹ eh, ìwọ gbọ́wọ́ fún àbúrò ẹ tó fi travel ni. kí ni a. ayé onírọ̀ ò dáa èmi ò gbòó fẹ́ni kankan wọ́n jówó lọ́wọ́ mi ni ṣé màá wá parọ́ fún ẹ ni. o tún parọ́ ó dà ṣàbùrù ẹ lọ sẹ́kọ̀ọ́ àbí kò lọ sẹ́kọ̀ọ́ máa dá mi lóhùn ṣàbùrù ẹ lọ sẹ́kọ̀ọ́ àbí kò lọ sẹ́kọ̀ọ́. òótọ́ ló lọ sẹ́kọ̀ọ́ àmọ́ òun ló mọ̀ ibi tó ti rówó tó fi lọ sẹ́kọ̀ọ́ kò ń ṣòwò ló jí òun kọ́ ló gbowó. kò tí owó ó ṣe wá jẹ́ pé ìgbà tó wó sọnù làbúrò tiẹ̀ lọ sẹ́kọ̀ọ́. abẹ́ta kò ya tètè pé báyìí báyìí báyìí kó pé pé owó tó gbé lọ ẹ tó jí gbé yẹn ó ti fẹ́ rán ẹ lọ sẹ́wọ̀n o ẹ̀wọ̀n ló ń wọ̀ báyìí o. kejì jọ torí Ọlọ́run jọ ṣàánú mi sórí gbogbo mú ìmọ̀ owó yìí náà ni mo ń sáré káàkiri sórí ìtòtún sọ yìí máa pè lóòótọ́ àmọ́ mi ò lérò kò lè ṣe bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run ṣàánú mi ṣàánú mi mo fẹ́ kó gbẹ̀rí mi jẹ́ mi ò lè tọ́jú owó kí n wá sọ fún ẹ pé owó sọnù mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ ah. àbúrò mi ò lè gbowó mi. Ah, ó ti yàtọ̀ ó ti di lówó ó ti di wa lówó. mo ṣọwọ́ ní gbogbo ìtàn sọ yìí ó ti ẹ̀ ti dá bí mo ṣe rí ẹ yìí ó ti dá sórí ọwọ́ àwọn ẹgbẹ́ tábúrò ẹ̀ jígbe lọ tó fẹ́ rún ẹ lọ́rùn màá wá gún ẹ lọ sọ́dọ̀ wọn sí. lúkúlùkù lúkú o má jẹ mí lọ́wọ́ orúkọ òru ẹ mọ o ti ń jẹ gbèsè báyìí gbèsè tó jẹ yẹn kọ́ lọ sọ. mi ò ní lè wojú àwọn ẹgbẹ́ ojú ẹgbẹ́ ti dojú wú sí ìjọ torí ọlọ́run má jẹun wò ó ṣàánú mi jọ torí ọlọ́run ha ni mo fẹ́ rò tèmi fún báyìí jọ torí ọlọ́run kéjì ó rẹ̀ ó ti fẹ̀ tó wà láàrin wa jọ mò ń sáré mú yẹn máa wówó yìí eré mú yẹn máa san padà ni mò ń sá. Ah, ayé ìfẹ́ ọ̀tọ̀ ayé gbèsè ọ̀tọ̀ wọ́n ẹ̀kọ́ onífẹ́ mi lóòótọ́ ni bí mo ṣe ń wọ ẹkiri ìwà ti yọjú sílé àmọ́ wọ́n sápamọ́ sí ibà ẹni o fẹ́ rán mi lọ sẹ́wọ̀n. mi ò mi ò tiẹ̀ mọ tí mo fẹ́ sọ. àti àmọ́ àlọ́ bí akéǹdẹ̀ sọ aṣọ wa pọ̀ ní kò túmọ̀ níṣó. lukú wọlé. Ah! àwọn tí mò ń jẹ lówó ni o. mo fẹ́ gbé bàbá yìí rẹ̀ sílẹ̀kùn yìí pátápátá làfọ́jú. Mami àmì kìíní ma. ní ṣé àwọn ẹgbẹ́ má bọ́ tá o wo ariwo tó ń fa yẹn ti pọ̀ jù ṣáà má bọ́ tá dáadáa. àdé máa ro tèmi fún báyìí. ṣáà ṣe sòrò wọ́n ṣe ń pariwo mi ṣáà ti kó máa pariwo. ṣé ẹ rí ohun tí dèrò ìdálẹ́ sí mi náà wà ní. àdé kò ṣe sòrò. ẹ jẹ́ kí n lọ yọjú sí wọn o. màá lọ yọjú sí wọn ni kí ni mo fẹ́ ṣe ṣé mo fẹ́ sá lọ. má lọ yọjú sí wọn lukú lukú lukú mọ̀ ń gbọ́ yín kókó ojú mi. ọyìn mi ò dàkú. ojú mi ojú mi ojú ojú mi kókó mi lè rojú sí wọn tí má lè rojú sí wọn bàbá wọn sọ̀rọ̀ tí bá ti sọ pé ò sí ilé wọ́n ti mọ̀ pé ò sí ilé ẹni táwọn wá ò sí ilé wọn máa lọ ṣùgbọ́n tó bá ti rí ẹ̀wọ̀ aláàdé o ju ọkọ mi ṣe dúpẹ́ torí ẹ̀gbọ́n òun fẹ́lẹ́ dá mi bẹ̀ ó ti gbọ́ wọn máa máa lọ ó ti gbọ́ jẹ́kẹ́ mi lọ rojú sí wọn mi lọ rojú sí wọn. tí kò bá ti bọ́ síta ìwọ ìwọ ìwọ ẹ jẹ́ ká lọ sínú yàrá wọn àtọ̀hún àti eku àti ẹran tá bá gbá níbẹ̀ káwọ́ wọn sí ká ẹ̀rù sálẹ̀. à ah, ń lẹ́yà wa ẹ pẹ̀lẹ́. màmá ẹ wo ọ̀rọ̀ ẹ má bínú kankan o lukú ọmọ yín òde tó wà nílé yìí oníkẹ́ bá wa pè jáde. ẹ ẹ. Eh? Eh? wà ní ilé. ẹ hmm. ah. eh, gbẹgbẹgbẹgbẹgbẹ ní sọhùn abẹ́rẹ́ bó ṣe ń tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́ bí ẹni ọmọ kún bọ́ lọ́wọ́ iye èwo ìjọ tó bá rí mi ni bí ń wọlé ẹ jẹ́ kí n sọ fún kẹ́ tó máa wò bí ẹ̀wà gan-an ṣé ẹ rí tí n bá yàrá mi sí òhò tí mo yàrá mi sí òhò ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé kékeré kan a máa bọ́ra wá kúrò. ẹ ní sùúrù ẹ ṣe rí pa gbàlagbà ni wọn ẹ jẹ́ agbọn nǹkan tó fẹ́ sọ. ẹgbọn tó sọ àgbàlagbà ni bí ẹ jẹ. ìyá ẹ káì ẹ má ẹ má lọ wá tó bá kàn yín máa pè yín ní báyìí kò tí kàn yín ibo ni mo ti gbóhùn bẹ́ẹ̀ yẹn eku ni àbẹ́ran àbáyán abolórí burúkú ni ẹni <laughs> ọkọ olè ìyàwó olè ẹ̀yàn náà nírònú àsìnwín ẹ̀kọ́ wọn lọ́wọ́ bọ́ta. mama ṣebí kò sọmọ yín ilé àbí ó dákọ sí wàhálà bá ọ̀rọ̀ àdùn àfọ̀bẹ̀ṣẹ̀ bọ̀ ṣé rí nígbà tí gbogbo ah. ọba tún gbogbo gbèrè orí wa sílẹ̀ tá a pàkúrú mọ́ yín tá a mú wọnú ìlú tá a pariwo lè lórí lórí ṣé rí gbogbo gbèrè orí yín yẹn ó máa tú síta orí yín tó yí yẹn ó máa pẹ́ ọ̀rọ̀ bá ń jẹ́ rí rí onígbẹ́sọ̀rọ̀ ọkọ̀ fẹ́ẹ́ ṣe sùúrù. èmi tí mo jẹ́ yín lówó rẹ̀ onígbèsè ò ní gbẹ̀mí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fi màmí lẹ̀. má jẹ mí lówó ṣé bá a ṣe jọ sọ lélẹ̀ ṣé àdéhùn tó bá mi ṣe lélẹ̀ yìí ẹ wẹ̀ yẹn gbẹ́ mi ọ̀rọ̀ ò fariwo kò sí wàhálà rárá níwọ̀nba ìgbà tí má jẹ mí lówó ti fara ẹ̀ kalẹ̀ fún wa ẹ jẹ́ ká gbé itú tó bá wù wá la máa fi pa. ọjọ́ ìgbà ẹ̀rọ ẹ̀rọ ọjọ́ ìgbà ẹ̀rọ ọjọ́ ìgbà ẹ̀rọ. pé mo rà láàánú o ah, ah. ọ̀rẹ́ mi tájọ ń gbàjọ gbà mí o ah. ọmọ kì mí yàn bẹ́ẹ̀. ẹ torí Ọlọ́run bàbá mi ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ tẹ yọkùnrin lọ́rùn ẹ jọ. àdàbà kan náà má ẹ̀ kárì ni. ẹ wo ìyàwó ẹ fọkàn balẹ̀ ṣé bí mọ̀ jẹ́ lówó ni ẹ̀yin mi ò bá wọn sọ̀rọ̀ àwọn èèyàn sẹ́yìn tí mo lè bá sọ̀rọ̀ sí. ọkọ mi ò wá bá wọn sọ̀rọ̀. ẹ̀yin èèyàn mi èèyàn burúkú ni ẹ ṣe dáadáa o ṣé tó yẹ kẹ́ ẹ gbé sí lọ́rùn lélẹ́yìn ẹ wà arápòpó orin tẹ́ ẹ gbé sí lọ́rùn pàgbàdà kẹ́ ẹ wá tó fún ìyá rẹ̀ náà kàn náà gbé sọ́rùn. Ah. ó dà ń kó. má jẹ lówó ebi mo sọ fún ọ pọ́nà gírígì lọ́rẹ̀ yẹn nì tí ń rìn èmi sọ fún ọ pé mi lèmi ọ̀rẹ́ yín rẹ̀ ọwọ́ àtúnbẹ̀ mi lagidi ọwọ́ akówó àwọn olówó ní ìsìn ọwọ́ ajá àwọn ẹni lẹ́nu lólè àsọdẹ lọ́njẹ́ lákùnbà tẹ̀sí rẹ tọ́ ọmọ wọ̀dà ah. àwọn eh, báyìí òwòlè tó kọ́lá tẹ̀kọ́. ìtẹ̀lẹ̀ mọ jẹ ìrìn àsọlù mọ jẹ ìrìn. inú mi ti wá wá dùn báyìí ní ìṣògbórun gbọ̀rẹ́ tó mú hàn ó ti máa oko èbó ó ti wá dáa sọ wá rí ìyá wa mo bu àdúrà fún ọdẹ ayọ̀ sọnù yín ẹ bí ọmọ tuntun sẹ́ẹ̀rẹ́ lé ẹ̀jẹ̀ sọ́ọ̀lẹ̀ fúnjọba tẹ́ ẹ bá ń gbọ́ ọmọ bá ń lọ́rùn òkú òbí mi ibi ọmọ òfò ọmọ sàǹfààní sí ah, ah, ọ̀dà ìyàwó ẹ má fọwọ́ kàn mí tẹ́ ẹ bá fọ́ táyé burúkú tí mò ń rẹ́ ń pé sẹ́ni gbogbo ẹnu rẹ̀ sì ń da fíríhùn tí n bá gbọ́ ìyá rẹ̀ ní gbàjú ìyá rẹ̀ ọwọ́ inú rẹ̀ ni. ẹ ṣe sùúrù ọ̀rọ̀ pariwo mọ́ ṣé bẹ́ẹ̀ ti ní ká lọ mú okùn gòrò ká fi sí lọ́rọ́ yá. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ẹgbẹ́ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀. má jẹ mí lówó olè olè olè olè olè olè ẹ̀fọ́ ọjọ́ rí ẹ̀fọ́ wá ló ṣe ẹ̀fọ́ ẹ̀mí lówó ẹ̀fọ́ ló ṣe ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ aṣẹ́wó gbogbo owó ọjọ́ ọmọ yín lẹ wá lọ́rọ̀ lára lẹ rò pé ọkàn yín balẹ̀ ọkàn yín ò balẹ̀. ẹ fìyà alẹ́ o ìyá ti sọ̀jánù ni o ẹ ràn wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ẹkún rẹ̀. ọ̀rẹ́ ìyá ò lè dà ilé ìyá ò lè dà dà ìyàwó ò lè dà ìjà tó yẹ kẹ́ lọ ṣáìvf lẹ lọ tọrọ ọmọ lọ́wọ́ èṣù ah. lóore o. ẹ wo ìyàwó ṣe rọrì bí ọ̀pẹ tí náà mú àfi bí ọ̀gẹ̀dẹ̀ sì ń dáná jó kọ́mọ́dà fún yá àtọmọ èmi ni wọ́n rẹ̀ yé mi. ìyá àjọ ló dé mi àjọ kọ́kọ́rin àìkú ti mọ́kàdé ẹjẹ́ kọ́kọ́rin dèlè àlè tẹ̀lé àdèlè. ìyá ah. dúró dè wá o látàrí ìdájẹ́ o. ah méje bisẹ kọ́lọ́mọ̀ mu wa o mọ̀jẹ̀mí lówó tó yẹ pọ̀ kan gbòógì ni nínú àwọn alájọ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí lẹ́ni tó ẹ́ pé múṣe rẹ̀ takuntakun sì mọ̀ ń ṣiṣẹ́ déédéé òun ló ti dèrò àgọ́ ọlọ́pàá lónìí yìí o. kí ló wá kí ló lérò tẹ́lẹ̀ kí ló fẹ́ ṣe fún tẹ́lẹ̀ sẹ́ni tó jẹ́ pé ohun tó mọ̀ jẹ́ ló yọ. kí ni tó mọ̀ jẹ́ tó yọ. ohun tó mọ̀ jẹ́ báyìí òun ló yọ. bíi ti bò. wọ́n gbówó fún kó gbé pamọ́ ó sì fowó náà ó fi rán àbúrò rẹ̀ lọ sẹ́kọ̀ọ́ kí ló ah! wá lérò pé ó yẹ kó ṣe ah! fún. ọmọ aráyé hmm. ó sojú mi kò rú ẹ̀wọ̀n ọdún méje mọ̀ ní ràn hmm. hmm. tó gẹ́gẹ́ bí mi ṣe gbọ́ tó ṣe tó ń létí wọ́n ní kò fowó rán àbúrò rẹ̀ lọ sóko àbúrò rẹ̀ adéoyè wọ́n ní ṣe ló jí owó òun gbé tó fi sá lọ. Ah! so mọ̀jẹ̀mílówó ọmọ bí adéoyè ṣe rí. kò mọ bọ́rọ̀ owó ṣe jẹ́ adéoyè gbówó mọ̀jẹ̀mílówó sá lọ ni. Ah! jẹ́ wá bọ́ọ̀sì bẹ́ẹ̀ nìyẹn kí n gbé ọ débẹ̀ sọ́ọ̀mọ́ ẹ̀pá adéoyè ti mú sídìí lọ sẹ́kọ̀ọ́ àwọn ah! méjèèjì ti wà ń bẹ̀ wọ́n ti ń lábìsì wọ́n sì ti ń bọ́ọ̀lù pẹ̀lú owó mọ̀jẹ̀mílówó bẹ́ẹ̀ ni ọmọdé mi náà ọ̀rẹ́ mi náà rẹ́ni tí ó mọ èmi náà lọ sí kò báyìí. mo panic èmi mẹsìkẹrẹ tí wọn mọ rèkó náà ní bẹẹ wájú rẹ yìí ìwọ kìnní burúkú ọ̀dà sọ gbádùn ah. mi ò rò bẹ́ẹ̀. ẹ dúró mo sì fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ó níròyìn kan tí mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní nífẹ̀ẹ́ mi ọmọ yọ̀ǹkò kó wọ́n ló sọ ẹ̀ ti ọ̀gá rẹ̀ mo sì fẹ́ kàn fáàmù lẹ́nu òun ni ó ti bínú lọ ọmọ wùrì kí ẹ gbà wọ́n. mo ò ṣe sọ tó pájú dé. kí ló ṣe mí. mo fẹ́ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. mo sùn. mi ì lè sùn. ṣé wàá tẹ̀lé mi jà. mi ò tẹ́ni kankan ajámú kan ró gbogbo àṣetà kí a sọ láàárọ̀ lọ dápọ̀ láíláí ọ̀rọ̀ tó bá yẹ kéèyàn sọ lóru èèyàn kí n sọ láàárọ̀ bá dàrọ̀ a lè sọ gbogbo ẹ̀ dìjà. bóyá mo rò. mo ń wò pé ìgbà tó náà dẹ̀ ti fi ọ̀tá wa hàn wá báyìí ṣé bó yẹ káwa náà wàá mú ọ̀rọ̀ wàrà wàrà tí wàá gbọ́ nígbà tó lórí burúkú má jẹ mí lówó tó ti ṣẹ̀sìn awóró tó ti ṣiṣẹ́ tèdè ti dì táyà ẹ̀ ti bàjẹ́ táwọn èèyàn láìkí ẹ̀ mọ̀ ibi ìgbà tí ọ̀nà ìjẹ tiẹ̀ ti di ọ̀nà jẹ́ tí wàá ti là náà nìyẹn wọ́n á wò pé kí ni wọ́n rò pé a lè ṣe àbí kí ni wọ́n ń rò ìgbà tó ti ṣorí burúkú táyà ẹnìkan bàbá àjà ẹnìkan ò lè dá ayé tiẹ̀ ti bàjẹ́ nìyẹn báyé tí wàá ṣe dáa òun ló yẹ káwa náà máa sábà mm, gbogbo kọ́sítọ́mà yẹn ló ṣe máa. Eh, eh, nínú ọjà kẹẹkan tẹ́lẹ̀ èmi mm. àti ẹ méjì náà mm. nígbà wọn ò sí ràdà àti ẹ mà wọn bẹ tèmi náà lókù tí wọn fi máa ṣe èmi náà lókù tí wọn máa dájú lọ́wọ́ mo sì mọ pé tí n bá ti wọnú ọjà báyìí tọkùn tó sì náà ni wọn fi máa dà ah. àbí kí ni kí n ṣe sí. Ah, tọ̀tún tó sì wo ojúbọ̀rọ̀ máa ṣe gbọmọ lọ́wọ́ èkó mo mọ̀ pé lórí burúkú má jẹ mí lówó yẹn ó ṣe nǹkan ni bóyá ọṣẹ àánú ló lò ní ọṣẹ ìbùkún àbọṣẹ àwọrò àbọṣẹ dúdú èmi ò mọ̀ àwa náà máa fi ọkàn kún èjì àwa náà máa tẹsẹ̀ lébọ ni má dẹ̀ sọ pé kó jẹ́ ká lọ bí báyìí bí kan bọrí àbí ká lọ́dọ̀ babaláwo á sọ pé mò ń tọ́jú bọ̀lì èmi dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ náà kò ń lásán wa ní láti ṣe àwọn nǹkan kankan wọ́n pé pẹ̀fíìmù ni àbí lọ́fíìn àti pé tó bá ti wọnú ọjà báyìí wọ́n máa ní ó yá ó yá mo fẹ́ dájọ́ mo fẹ́ dájọ́ fúnra wọn gangan ni wọ́n máa pè é òṣèwáyà mi àmìlóyà tílẹ̀ bá ti mọ́ lọ́la àtẹ̀rò tèmi náà mọ̀ ṣẹ́ ò lè èmi náà fún ọkàn kejì ń fọ̀rọ̀ lọ àwọn àgbà ọlọ́run lè jẹ́ òṣèṣe. wọn á jẹ òṣèṣe máa sùn má ti sùn kì í ṣe pé bóyá ti gbogbo ẹ̀ bá jẹ́ ti dàtọ́ tó bá ti lówó lọ́wọ́ ìgbà ẹni wàá ní mo kúrú ju mi ò ṣe taste àbí mo dúdú ju wọn àmọ́ ló máa gbá àwọn ọmọ lórí burúkú kan láti ra pẹpẹ súpà sọtẹ́ẹ̀dì fún àti mọ́ọ̀tì báyìí wọn máa máa sọ pé àwọn máa ṣe second wife ni àwọn ò máìndì mo ń bá ẹ sọ̀rọ̀ gbogbo anybody tó bá rò kó bóyá fẹ́fẹ́ àti side chick àti side in at anybody ó máa ṣorí burúkú ni. dúró lórí burúkú lẹ́yìn ọkùnrin bá tí mò ń jẹ lóru tí mò ń sọ́n sí kò sáwọn lórí burúkú ẹlẹ́ṣẹ̀ ṣoṣoṣo yẹn ń bẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní ra pẹpẹ super sorted ó ti sùn. gbogbo obìnrin tó bá rò kó fẹ́fẹ́ ní advance wọn ní ṣoríire. wọ́n bá mi ṣẹ́ lólórí rẹ̀ o mi ì lè sùn gan jẹ́ kí n máa yí káàkiri tí a fi ń. lọ́wọ́ wọn láwọn ni mo kó síwájú. Ah. ṣé ń bá dé òye sọ fún mi ṣọ́dá ṣé ń bá dé òye sọ fún mi ṣọ́dá wọn kí ni mo ṣe bá dé òye ìbò ṣe máa dà fún wa ni mo bá káàkiri bó ṣe wọ́n dáfún àni mo gbà káàkiri. bẹ́ẹ̀ni. kí ni mo ṣe fún tó fẹ́ rán mi lẹ́wọ̀n. wọ́n ti gbé ẹ lọ kóòtù lágbára náà. bẹ́ẹ̀ ni kò sí ẹni tó ṣẹ̀wọ̀n nílé wa tí mi ni màá kọ́kọ́ ṣẹ̀wọ̀n yìí báyìí. ó ti òní ṣẹ̀wọ̀n òní ṣẹ̀wọ̀n àmọ́lókù ní kọ́kọ́ kọ́ mi lóminú ó ń bà mí lọ́kàn jẹ́ ní tí èmi àti ẹ mọ̀ pé adéwìyí ah, adéwìyí adéyòkè ń jalè kò mú kò ní nǹkan tèmi àti ẹnu dé mọ̀ àmọ́ bó ṣe wá jóun lọ ló gbé owó yẹn káti ẹ̀ wá láàrin pé ń sìn àbèrè lọ́wọ́ ẹ̀ mi ò rọ́mọ mi pé láyé ìjọ tó ti kú. ọmọ pa fóònù ah. ọmọ pa fóònù ẹni ká má rí i pé. Ah, ayé mi. ìwọ àti owó ẹ̀ èèyàn àti jáde tani ò ṣàyàn pé wọn àti ro tó wọlé òun náà lèèyàn àti ro tó jáde tí ah, òye lọ gbé mi lọ́wọ́ ológun ó lọ́wọ́ sí mi. dárò mo dárò ẹ̀wọ̀n ni mo wọ iwájú yìí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni mo wọ iwájú yìí. ẹ̀wọ̀n ní déwájú ẹ ah. lóko ṣó mọ̀ pé àṣẹ wà lẹ́nu ẹ máa sọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní déwájú ẹ kò ní sí lẹ́gbẹ̀ẹ́ kò ní dẹ́nu ọ̀nà wa lágbára ibi ìlọ láti máa rí yọjú lágbára ẹlẹ́dàá ni tani máa pè tó máa ràn mí lọ́wọ́ ibo ni mo fẹ́ sá sí tani mo mọ̀ báyìí. ìjọba mo ní gbogbo àṣegbè tí mo mọ̀ gbogbo wọn àṣegbè tí mo mọ̀ ni mo ti pè é kò sí ìjọba. eléyìí bó ṣe wà yìí lágbára ọlọ́run ẹlẹ́dàá mi bá yọjú ẹ̀ nírọ̀ o ní rẹ́wọ̀n. ẹ jẹ́ kójú rẹ̀ rí tẹ́nìkan ò rí. Sure. Sure, we're still about it. Mm, let me try that. 100%. Oh, àwọn Dọlápọ̀ náà ń pè. Ẹgbẹ́ kọlù ẹ̀jẹ̀ ẹ sọ fún ọ̀gá máa bọ̀. Alfa Dọlápọ̀ Alfa. Ibo lẹ wà? Ẹ má pẹ́ o, ẹ ṣáà mọ bá àtà máa ń chill sí. Ẹ tètè máa bọ̀, ẹ tètè máa bọ̀. They should come with our meat too. Torí mate làwa. Yeah. I love the library and the library. Àwọn ọmọ tó ń kó bọ̀ yẹn. Mo fẹ́ rí wọn pẹ̀lú bébì mi. Tó bá sọ bẹ́ẹ̀ kò fún wàhálà. Mo lè ṣí ẹ bébì mi pẹ̀lú ẹni kò Of course, I know. Ah. Dé oyè. wow àbójú mi tàn mí jẹ ọ̀rẹ́ mi. ah má máa ń di o ọ̀rẹ́ mi ni ọmọ ìyá mi ni o eh. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. báyọ̀ dé bẹ́ẹ̀ ọ̀gá mi kí ló ṣe. ní òye ṣéwọ̀dẹ̀ ló wù iṣá èèyàn burúkú ni ẹ o. báwo ló ṣe kéèyàn báwo ló ṣe kí ṣèyàn burúkú. Ah, ah. lọ́nà wo lọ́nà wo lọ́nà wo lọ́nà wo irú ọ̀rọ̀ wo ló ń béèrè pé lọ́nà wo ṣé kò tó ṣe yẹn dá ni. Ah! ṣe bí ń pé mo ní mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ mo ti dẹ́kọ̀ọ́ tán yìí yọ kódà yìí ń pélé ìṣẹ̀lẹ̀ burúkú kan ló ṣẹlẹ̀ sí mi àmọ́ tí bá ní kí n mọ ṣàlàyé nìsí ilé oṣù ilé ọmọ. ó mi ah! ó yé mi. bó o ní ó yẹ kí nìrì ọmọ ti rí mi ni àmọ́ bó o ṣe kọrọ ojú yìí òun dẹ́rù bà mí kí ló ṣẹlẹ̀. mo kọrọ ojú ó lè ṣe o mọ nǹkan tó ṣe. kí ni mo ṣe. ṣe de oye, o mà ti darí kó lóòótọ́. bíi ti bù. so ìwọ lè gbé owó olówó kó wá fi túnra ṣe wá sọ ẹdọmọ bàbá olówó mẹ bẹ́ẹ̀ ni wọn ń sa ẹ ló tún gbóbìnrin sẹgbẹ de oyè ọ̀rọ̀ wo ló ń sọ yẹn. ṣé ìwà tó fẹ́ wù lélẹ̀ yìí. àníkọ ọmọ bínú nǹkan kan ló ṣẹlẹ̀. ṣíwọ́ àdá kó o fẹ̀gbọ́n ẹlẹ́gbọ̀n sínú àhámọ́. ìgbà wo ni mo fẹ̀gbọ́n ẹlẹ́gbọ̀n sáhámọ́ owó olówó mo fi ń jayé ọ̀nà tí mò ń gbà náwó tí ọba yọ òun ni kò béèrè mọ́ sọ fún mi tí n bá gbọ́ yé sọ̀n fòlè lọ mi. irọ́ mi ìfò lè lọ ẹ́ àmọ́ ṣáà gbìyànjú kó lọ dá owó olówó padà kó kí ẹ̀gbọ́n ẹ kọ́ lè kúrò ní àhámọ́ tí wọ́n wà kọ́ yé jẹ́ àìmọ̀dí. ṣẹ́gbọ́n mi wà ní àhámọ́. Hmm, àfihàn wà àfihàn wà tó ń jayé ọlọ́ba tí n bá gbọ́ yé ẹ̀gbọ́n mi bẹnu àhámọ́ ọkàn mọ́ mi ò ta ló jí wọn lówó. ta ni ò jí wọn lówó yọ ta ni ò jí wọn lówó ṣe bí òun náà rèé òun ló ti ń lo aago ló ti kó sí tòkè tilẹ̀ yìí àbíbẹ̀kọ́. ní sùúrù ṣé tí n bá délé tí mo lọ lè yanjú ọ̀rọ̀ ara mi ṣebí inú rẹ̀ ó yọ. èyí tó bá ń ná owó yẹn kù láàrin èmi àti ẹ bí mo ṣe rí ẹ ìjẹ́ àjọ délé kájọ délé báyìí kò lè ṣe kí ni kò gba ẹni ẹlẹ́ni kúrò nínú àhámọ́ tó wà that was the first thing kò kó lẹ̀ kẹ́ni ẹlẹ́ni lè ṣe kí ni kó kúrò nínú àhámọ́ ní òye tó ní kó jẹ́wọ́ ni o tí màá ṣe pé ọ̀rẹ́ tó wà láàrin wa ọlọ́pàá ni máa pè sí ẹ̀ ẹ̀nà fún ọgbà tó ti ń pè mí lọ́tún lọ́sùn lọ́jẹ́ kí n sun ni. pé mo jiyàn lówó kí n tó kò nílé. a ò wá sẹ́kọ̀ọ́ kó o pàdé mi ò wá bó ṣe fẹ́ rí mi bẹ́ẹ̀ ò pélé kó fi wọ́n lọ́kàn balẹ̀ irú àwọn nìyẹn. ọ̀dà má wọ̀rí ọ̀rọ̀ rẹ ò tí ì yé mi dáadáa àmọ́ tí mo rí múnú ọ̀rọ̀ rẹ ni pé wàhálà ń ṣẹlẹ̀ lé kí n ká lọ lé kí n wá lọ lè yanjú ara mi àbí kò sí wàhálà á lọ lé igbó fẹ́ ká máa lọ. ìgbà wo la ní lọ ó ti yá báyìí ó ti yá báyìí ah ó tó ṣe yín ò dá o kò dá o. ìlú jìnnà sáà lè máa lọ lọ́la. nígboro ayé ẹni bá ṣe hùn tẹ́ẹ̀dì kan ò o ẹ̀jẹ̀ kojú rẹ̀. ọ̀rọ̀ kúkú ràn. ọkàn mi take it out tẹ̀lé mi lọ sí bíbẹ́ẹ̀dì mi. bíbẹ́ẹ̀dì lọ́jọ́ bí rẹ̀ ká sẹlẹbírẹ́tì káwọn èèyàn lù ú kọ́ nípa ìyàwó gidi lọ fẹ́. sẹ́yìn tí mo wọ̀ dáa. ọ̀dà tàdó tiẹ̀ kúkú dáa tó mo láìkọ̀ bá àlọ́ èbó tó tiẹ̀ wẹ̀ tí ń wọ sáyẹ́nsáyẹ́n àbúrò gbogbo àyà ṣe ń bínibín pẹ̀lú mékọ̀pù olórí burúkú tó ṣe ìyọ́ bàbá tán ti yá gbó irú kọ́lọ̀ wèrè wo ló pé ìgbà tí wàhálà ara gan ṣe báyìí nílùú òkè táwọn wèrè kan wá fọnfọn rán pé kì fún ọ ò múra bí alágbàkó báyìí. àà ah, ah, kí ló ń sọ yìí wọ́n wá fóòkì ni fóòkì mọ̀ wọ́ makeup tó mẹ́ lójú mi fóòkì ni beauty by icons ọwọ́ rẹ̀ mo ti kọ́. ta lẹ́nu ọwọ́ ta ló ti kọ́ makeup. beauty by icons. bá ń kọ orúkọ wọn sọ́wọ́n lórí Instagram. rárá mo wò ní YouTube nítorí fẹ́ ọ̀nà owó mo fẹ́ gbà àwọn lẹ́wọ̀n náà. bíi ti wo. nígbà tí o ti dà fún mi ayé rẹ ò rí báyìí ó ń gbélé oníjẹ̀ráàdì ó wá múra báyìí bí ẹni tán yìí. sọ̀rí pé aṣọ lápò mọ́ wọ ni sẹ́ẹ̀kì mẹ́ọ̀tì náà ń. o ò ṣe kúkú wàṣọ ọ̀bùra tí ì lápò ọ̀gbẹ́ni mọjà ń gbé ọsẹ pé o ah, lọ́jọ́ bẹ́ẹ̀ dèmi kí ló tó fẹ́ bá múdù mi jẹba pẹ̀lú ìmúra wèrè. àwọn ah, ènìyàn ọkọ mi gbọdún ọdún kan ó dẹgbò ó sì dògbò ní tí mo ṣe ìkálẹ̀ ìjáde káyọ̀dọ̀ ara wa ìrìn ìfẹ́ káwọn èèyàn mọ́ rí mi pé ìsinmi kọ̀ọ̀pù torí rẹ mo ti ṣe tí mo ṣe. àgbá kò wá ló ṣe yìí. ọ̀dọ̀ àbẹ́ ọ̀bá láìkì rẹ̀ nínú tẹ̀gbẹ́ bí fúrẹ́dì. alásọtọ̀ wọ̀ yìí ń kọ́ wọ́n mẹ́mi ṣe múra ó yẹ kó múra bí lọ́balọ́ba tẹ̀lé mi wá múra bí lẹ́rú lẹ́rú sọ́mọ ẹrú ni ọ́ ni. àṣé ah, lóyè lóyè wa mo wá wọ̀ ni. ó tiẹ̀ súnmọ́ lóyè lóyè. bí ikún ìbí olórí mo wọ̀ àlọ́ òsùnmọ́ lóye lóye débi pé ọ̀rọ̀ ọkùnrin ọjọ́ lẹ́rú lẹ́rú hàn ó sì múra bí lẹ́rú lẹ́rú tẹ̀lé lọ́ba lọ́ba. ọ̀dà mọ́ bínú lọ́ba lọ́ba jẹ́kọ̀ mi náà di lólórí lólórí níwà bí mi ṣe ṣe ń jì bàtà bọ́ wá tó bá tẹ̀sẹ̀ mi. ó wá múra bí lólólóló sọ ma àwọn tó ń pè lólóló lókà rapa. ṣé mo lókà. ìmúra rẹ wàá ti dìfà yẹn tán ah, ah, ọkàn dójú tì yàn. irú ọ̀rọ̀ wo wá rùn ọ̀yà mọ́ bínú. ìwà àti tani lọ bo ó lè tẹ̀lé mi báyìí ah, kíni kí là ń wí kíni wí mọ́yẹ̀ kí ló bí mi sí. kí n ṣèǹjì aṣọ mi. ẹ̀ẹ́n tọ́ba mọ̀ kọ́ lásọ tó dáa jù báyìí lọ lọ́wọ́. ẹ̀ẹ́n kò sí wàhálà wọ́n yẹ kí n lọ ṣèǹjì náà ni maybe àwọn obìnrin kan wà wọ́n bá ti délé boyfriend wọn aṣọ ọkùnrin ni wọ́n máa ń wọ aṣọ boyfriend wọn ni wọ́n ń wọ èmi gan mọ́ ń kó tọ́ọ̀bù bíi márùn-ún yóò kó lọlé ẹ̀gbọ́n rẹ̀ ṣé ká ṣe báyà kí n wọ aṣọ rẹ̀. pẹ̀lú bó ṣe rí àti stasio àmì àti ẹ̀sọ́ jọ ra wọn. ó ṣe kí ni ìṣẹ́kùn ń gbé ṣòkòtò sí bí ṣùwọ́ tọ́pù rẹ̀ sí. ok wọn sọ̀rọ̀ tí ṣòkòtò mi ò bá sáìsì rẹ ọ̀dọ̀ gbọ́n fi ságì ọwọ́ àwọ̀ tọ́pù mi ó tẹ̀lé wọ ṣòkòtò mi kọ́ ságì tọ́pù mi ò lè ẹ́ bá wọ lára. àwọn kan bẹ́ẹ̀ tí mo ràn. elastic ẹ sáré lọ sáré lọ sáré lọ. dákun mọ yọ mi lẹ bí mọ mi ti mọ ṣe kékeré nù. tètè lọ wọn yọ mi lẹ wọn ní lọ́wọ́ bàtà dákun mọ yọ mi lẹ. Ọlọ́run kù sí ọmọ bí ta ti fẹ́ ṣe mọ̀ ń dó dé ọ̀ǹtà. ìbọn tí èyí bá ṣe ọlá mi ọlọ́run inú gbàgà àwọn ọlọ́pàá wọn sì wà. lẹ́nu orí burúkú sáà owó tó jí lọ́ọ́ mi ló fi béèlì mi tí n bá bínú yọ eyín iwájú mi màá sọ̀wọ́n ẹ̀ níwájú orí èyí á máa wù jáde níwájú orí ẹ̀ ni orúkún síwín. ẹ fẹ́ pààrọ̀ orúkọ àbí tẹ́ ẹ bá fi ìbínú tẹ́ yọ eyín iwájú yín tẹ́ ẹ sọ́mọ́ mi eyín ló yọ ẹ̀mí ọ̀bọ̀ wọn máa pè yín ẹ pààrọ̀ orúkọ nù orúkọ yín ti bàjẹ́ nù orúkọ ẹ bàjẹ́ mọ́ síwín. ẹgbẹ́ mi kí ló ṣe. ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù fún mi. kò ṣe wúṣà ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù fún mi. adé ògbé mi lówó ògbé mi lówó ó lọ látijọ́ yìí ó wá dé ó wọṣọ bí ìṣàngó ó jókòó pẹ̀lú gbèlàgà níwájú mi. nígbà pẹ́ẹ́nu fílẹ̀jì náà lẹ́wà ẹ mọ dìsáínà. ó tẹ́ mi lọ́rùn. ó tẹ́ yín lọ́rùn ẹ wo bẹ́ẹ̀ ṣe múra bí arúgbó bá mi kankan tó jẹ́ ìlàyé tán múra lódì lódì báyìí. kí ni tìyẹ báyìí kí ni wo. tí ẹ bá sọ láàmì ọlọ́ọ̀lọ́hún ṣé àmọ̀ pẹ́ ti rọ́ọ̀sì sínú jẹ́ẹ̀lì ni. ẹ polisi tẹ̀sán wọn ti máa lọ nígbà báyìí. olórí burúkú ni ẹ ṣe bọ́wọ́ tó jí lò dá padà owó tó gbé lọ ló dá padà fò lówó kẹ́kọ̀ọ́ lọ fọwọ́ mi ṣòwò ni. ìdí bí mi nínú ọ̀rọ̀ yín nu ta ló jí yín lọ́wọ́ ta ló lè èmi lọ fọwọ́ yín ṣòwò ìgbà ọgá mọ́ lọ èkó ìgbà òmòdé lẹ́nu bí mo ṣe lọ tí mo ṣe dé yìí màá wá jí yín lọ́wọ́ mọ̀ fi ṣe bísínẹ́sì owó wọn sì ti yí ìdì sẹ́wọ̀n ẹ̀yìn mi ni. bí òye ìwọ ti ẹ̀ ní sùúrù ní sùúrù fẹ́ gun ẹ̀. àwọn oníwọ̀n ní sùúrù fún mi. àwọn onísùúrù. o ò ṣe dáadáa lóòótọ́. ẹ jọlá mọ́ mi sá. o ò ṣe dáadáa o ò ṣe dáadáa. kí ni mo ṣe. ó dáa nígbà tó lọ tó ń lọ tó hmm. gbówó ẹ̀gbọ́n ẹ̀ dání ah. níbí ta wá fẹ́ ó sọ pé ó fẹ́ fìyà jẹ wá ah, ó sọ fún wa wípé ó fẹ́ fi wá ṣẹ̀ sí bó ṣe lè kó lọ jókòó èyí èkó tó lọ náà ó dẹ́kun tán ojo yìí adẹ́kọ̀ọ́dẹ̀rẹ̀ ni ó pè wá látìgbà tó ti lọ àárí àgbọ́rò ẹ ohun tó dẹ̀ sọ fún wa ni wípé ìyà ò ní jẹ wá òun máa máa ju owó sí wa ọkàn wa máa máa balẹ̀ kọ̀ọ̀ràn bẹ́ẹ̀ ṣe ló kó ọkàn wa sí wàhálà ó kó ọkàn wa sí ìlà ìlò ni àsànsán àsòrú lórí owó ẹ̀gbọ́n ẹ̀ tó gbé tó gbé lọ èkó ó gbé owó ó gbé lọ ìyẹn wá náà wá pàṣán ìyà níbí òun ló gbẹ́gbọ́n ẹ̀ náà lóde ah, máa ṣe àgbà tó o máa lọ sí kò tó bá dé tó bá torí pé òun lọ sí kò tó bá dé tó bá wá ń ṣe kòkòkòkò níwájú ta ni. ẹ jọ inú ni màá. ẹ kò jálùjọ náà ọlọ́run tí ò ṣe mí bàbá èkó lásán ọmọ dúpẹ́ ìgbà rẹ̀ hmm. àìmọ̀ ìyàwó èèyàn tó ti wà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ìfimilẹ̀ fẹnu wúlé ni wọ́n fẹnu wú géètì ah. àìmọ̀ ìyàwó èèyàn tó ti wà lẹ́kọ̀ọ́ twenty years tí wọ́n rí rẹ̀ mú bọ̀ ah. bàbá èkó lásán wọ́n ń pè wọ́n ọlọ́run tí ò ṣe mí bàbá èkó ìgbà rẹ̀ àìmọ̀ ìyàwó èèyàn tó ti lẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n rí nǹkan kan mú ń bẹ̀ bàbá èkó wọ́n ń pè wọ́n pẹ̀lẹ́ bàbá èkó. ìjọ mo lo èkó jọ mo dé tí ẹ mo wọ́n tó jí lò san. èmi ò dín yín ẹni ọba béèrè ọ̀rọ̀ náà ló sì fẹ́ di rẹ̀ gbọ́ gbogbo tí ìyá mi sọ àwọn ọmọ fẹ́ dọ́gbọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún kéésì ẹ̀yìn. ó yá ṣàlàyé ọkọ mi. Hmm? ìdí tẹ̀ fi rí mi pé bí mo ṣe lu èkó hmm. ṣe rí àdúrà yín lọ gbà lórí ayé mi mo fi dẹ́kun rọrùn mọ́tò tá a wọ̀ èmi mọ̀ pé àwọn fèrè ń di ọ̀kẹ́ ń bẹnu ọkọ̀ àwọn olè ń gbà dojúgbó wọn ni kí dírẹ́fà kọ́kọ́ páàkì kọ́kọ́ ń bá wọn ṣàgídí wọn lọ sí àrìn wọn lọ hmm. ó sì páàkì rọrùn wọn sì pààyàn márùn-ún orí mi nígbà wọn bá wọn ṣàgídí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti kọ́kọ́ tá kó wọn pé tọ́ ìgàn níbẹ̀ lọ́wọ́ ẹja àwọn yẹn ti sàn lọ báyìí àwọn tá a sì ti kú bá a ṣe bẹ̀rẹ̀ sí ní sálọnù là ń bá a ṣe ní bá àwọn kan ní sálọnù náà attack ní attack yàtò lè láì ni mo ń ka lọ attack yàtò lè láì mo ń ka àtàyà èmi àtọmọbìnrin kan bá a ṣe jà lọ. ẹ ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa àti tó tẹ̀lé wọn ṣe mọ̀ kó tẹ̀lé bàbá àti ẹ sára mọ́ ẹ jẹ́ ẹ jẹ́. Thank you. báàgì tẹ̀ tiẹ̀ máa lọ ẹ jókòó sórí báàgì ẹ jókòó orí báàgì kan lọ ẹ mọ òkú ẹwò ẹ̀yin ẹ mọ dúpẹ́ lọ́dọ̀ lọ́hùn ni àti kẹta tí ń bá wa sáré bọ̀ àti wọn ti lè bọ̀ fún un ṣe gbọ́ ẹ omi àbí ah, mo mú tí wàá fẹ́ rómi ní àyìn ìbàyìí ó dà pé rírà ń wò lọ́ọ̀kan lọ́ọ̀kan ah, ilé kọ́ sílé ní ilé ìfà ẹ mọ̀ tó ń kọ́ mọ́ ẹ rìláàsì ẹ rìláàsì ẹ rìláàsì ẹ mọ̀ dúpẹ́ fọlọ́run àǹtí kẹta àní wọ́n ti yìnbọn pa ẹ̀jẹ̀ àǹtí ń gba ìgbẹ́ mi kọjá báyìí ní fa. Ah, ẹ jẹ́ kí n wò ó dà pé ẹ jẹ́ kí n ẹ jẹ́ n gbìyànjú kí n lọ wájú sẹ́gbọ́ bóyá mo lè rómi àbí nǹkan kan. Ah, àǹtí ọ̀daràn. ọmọ ah dáràn ẹni wọn ò yìnbọn pa tó tún kú fúnra rẹ̀ báyìí tí mo rò ká àlọ́ mẹ́ta la ẹ̀skẹ́pù ẹni àkọ́kọ́ ẹrù burúkú tẹ gbé dání náà ni òun ló wí kì í yín èmi tí mi ò gbẹ́rù ní sísẹ́ nǹkan kan ṣe mí báyìí láì nine plus. <sighs> Hey gbówó fún mi yìí ní mẹ́bí ìmọ̀ra rẹ̀ owó yìí ni mo fi ń ṣòwò tá a fi ń sọ̀tẹ̀ tàbí tá a sáré kọ́ dáa fún àjùbá ẹ̀ lọ kí n lè sọpọ́ọ̀tì yìí kẹ́ lè bọ́nú ẹrú ẹ̀yin wá pè mí lólè sọyọ́ rí bẹ́ẹ̀ ẹ̀yin yé ṣe é ní sùúrù dé oyè ẹ̀gbọ́n mi wá pè mí lólè ẹni tó jọ bí abíra wa ẹ ṣáájú mi mu yan ìbẹ́ ìlẹ̀ láyé dùn kí n máa bọ̀ kí n máa bọ̀ kí n wá mọ ọyàn kí n wá jayé mo wá dáyé tẹ̀ wá fàyè nílá. a a a ẹ fọkàn mo lè máa wọ níkà mo mọ bàbá ẹni tí mo tó o èmi ló fẹ́ gbà nọ́ọ̀sì tí ilé òkè tó gé jẹ kí ló kàn mí kí ló kàn mí. kí ló kàn yín ṣé ẹ fẹ́ kú nọ́ọ̀sì. Ah. kí ló kàn mí. gbogbo àdúrà tí mo ń gba gbogbo bí mo ṣe ń wíṣẹ ara mi wẹ́ẹ̀lì mo ń dárúkọ yín sí wọ́n. ẹni bá ń sọ ẹni ẹni bá ń sá ní kánò ló máa béèrè góró ní ọ̀rọ̀ àwọn sáńkánò ló ti máa béèrè góró tèmi tó mi owó tó jí lọ́mí òun ló dá èmi ò jí ó jẹ́ pé kó má wọ̀rọ̀ dì mú lórí. alágídí èèyàn nìyí nínú ìsọlẹ́sọ̀ tí mo mú lẹ́yìn nísìn ẹ tó ní mo ju yín lọ́wọ́ ẹ wọ́wọ́ yín lọ́wọ́jú ẹ sọ́ra yín o ti yá mi mo rò máa yín náà o tó bá di wàhálà láàrin mi àti yín òkú yín wọ́n máa lọ gbà tí lọ́wọ́ mi ni tí bá pa yín tẹ̀sí nípa òkú yín lẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. mọ́ mi sáǹsì ni wọ́n lò ẹ rí ti bọ́mì tìlà mi ni kíngì ni kíngì ẹ wò dáadáa wọ́n customize rẹ̀ fún mi lóòótọ́. ẹ tó bá gún mi máa pa ọmọ ìfún. ẹ bá ah, ọlọ́ọ̀bàjẹ́ ìgbà máa pẹ̀lú kẹ́kẹ́. ọmọ ìyá máa mi ò bí ní rírú ẹ̀ ọmọ yóò bẹ̀rẹ̀ alẹ́ lẹ́jà jẹ́ jẹ́ irú ẹ̀. ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣe wo bẹ́ẹ̀ ṣe lóra yín bá mi kan kó tó pé bá mi jásẹ̀ bá mi múra lórí lórí bẹ́ẹ̀. Hmm. a ní onísùúrù dé òye epo ti ṣàlàyé ẹ̀jẹ̀ ti gbàlàyé ẹ̀jẹ̀ ti gbàlàyé. èmi lẹ́gbọ́n ẹ̀ o kọ́lọ́ ni. ẹnu ẹnu lóko lóko wo mi. bẹ́ẹ̀ bá sọ ẹ̀kọ́ ọlọ́run bá sọ bá sọ kó bá ti bọ̀ ẹ̀wọ̀n wọn rìn mí o. bájò sọ fún mi nígbà mo ti dé orúkọ tó ń pè jẹ́ ọmọ ọmọ líle lèmi náà a ní onísùúrù sojú tó ń wọ ìtọ́jú tó ń mú jẹ̀gí olómi ni. Ah. Ah! sáǹsì mọ́ mi lẹ̀ ń lò ẹ̀yin ti ní agídí jù. ẹ mo lágídí o mọ̀ pàlágídí lọ̀gá alágbára ni. tọ́ba ajágídí lọ̀gá alágbára sọ́sọ́ fún yín pa máa ṣèlè mi ni. sojú tó ń wọ ìtọ́jú tí mo jẹ̀gí olómi. sẹ́mi wá kéré ní ayé. sẹ́mi náà wá kéré ni. sẹ́mi kéré ni. Ah! kí ló ń ṣe báyìí. mo lọ fọ síwísá ẹ̀gbọ́n mi ẹ má lọ wá o àṣàlẹ bá mi fẹ́ kà ní. kákàkà ìrókò èèyàn mà ní fi wé kàkàkà àpáta èmi èmi ìkà ó dá mi mọ̀ tẹ́lẹ̀ wá jẹ́ ìkà máa ṣe ìkà fúkà èmi tí mo wọ bàtà kókókó tẹ́lẹ̀ bá kọ́kọ́ délé mi náà kọ́kọ́ kọ́lẹ̀kùn kàkàkà. èmi níwájú èmi akíkanjú ọmọ kókókó lẹ́bi tó yẹ kó tó bá sọ̀rọ̀ kokoko màá fèsì kokoko fún ẹ gbogbo ẹgbẹ́ ọ̀la mi kokoko ní kákáká. iná kékèké ni tọ́ọ̀gì lè padà dé tí iná bá bínà yá yóò jó ìgbín yóò jó kàrà. màá tẹ̀sí ẹ̀ fọmọ yín o. ọ̀ bí yín rẹ máa gbọ́nu yín. èmi. settings náà ti yàtọ̀ o tún tẹ̀sí lómi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fún gbọ́dọ̀ wò pẹ̀ bọ́lá bọ́lá sọ̀rọ̀ owó ti ń bẹ lọ́wọ́ mi o. ìran yín lẹ́wọ̀n. ọjọ́ mi ìran yín lẹ́wọ̀n. owó ti ń bẹ lọ́wọ́ mi o. ìdí ń bẹ lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ ń léwọ̀n. ní bàbá o òòṣà ní bàbá o òòṣà ní bàbá o mo pè ẹ́ mo pè ẹ́ lónìí kó o jẹ́ mi ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ nítorí mo ti ṣẹ̀ sí tọmọtọmọ tilétilé tẹbí tará ni mo fi ṣẹ̀ sí wọ́n gbé owó e ọmọ mi tọrọ pò gbowó ó ti dé o ọmọ mi kọ́ ló gbowó o ẹni tó gbé owó tó fi sí gbogbo ìran mi sí ẹ̀sìn ẹ̀sìn ìpọ̀ ọ̀ṣẹ́ ní bàbá o mo fẹ́ kó o gbéra lọ́jà gbogbo ìdílé wọn kò parọ́ kí wọ́n ṣẹ̀sìn kọ́mọ̀rì bá ti ṣe kọ́mọ̀rì náà pé gbà wọ́n fi mí ṣẹ̀sìn lójú ọmọ aráyé ọ̀ṣẹ́ ní bàbá wọ́n fi ọmọ rẹ̀ ṣẹ̀sìn lójú ọmọ aráyé gbéra ọ̀ṣẹ́ ní bàbá o gbéra lọ́jà. ni ẹnu kò sí létà kí ló ṣẹlẹ̀. lókù ni mo béèrè kò sí lè. lókù ò sí lè. kí ló ṣẹlẹ̀. ẹ pé oh. ah. lókù bọ́ta fún mi. kí ló ṣẹlẹ̀. orú mú. nǹkan ti ṣe látúrú atẹ́gùn tó fẹ́ orú mú orú mú mi lókù dà ẹ fún mi lábẹ̀bẹ̀ fẹ́ra. abẹ̀bẹ̀ bo kí ló ṣẹlẹ̀. orú mú mi. ládùúrà ah. atẹ́gùn tó fẹ́ yìí. alókùn bá rẹ̀ bẹ́ẹ̀ ni ayé ń ṣe. lókù. lóde. lókù. ló wàá ṣe ń bí. ṣáde ohun tó wà láàrin èmi àti ẹ ṣáde ohun tó wà láàrin èmi àti ẹ rèé. sílífà kí ló dé kí ló wá ṣe ṣé bẹ́ẹ̀ ti gbowó yín kí ló tún fẹ́. Ah, ṣáàrà wọn ti. ara wọn ni. Ah, ah, kí ló wá ń fẹ́ kí ló ṣẹlẹ̀. lukú lukú ṣáde ohun tó wà láàrin èmi àti ẹ lélẹ́yìí. lukú orí mi tó o dẹ̀ ṣàdúró ìkà ìfún mi òfun mi ló yọ wá ní lọ ṣẹ́. màmá mi ò jí dé ìtàn náà mu ìmọ̀lẹ̀ ayé mi ìtànná mi orí ẹ̀ wò mí nǹkan rìn fún ẹ. Hmm? <laughs> Eh, láìsí. tí mo ti sọ fún ẹ pé ah, ó ti ẹ̀rú pé kò tiẹ̀ kò ní kó bèrè pé hmm. báwo wà lára mi. sílífà má lọ fà á mo mọ pọpọ ẹ ń fà mí ní èmi ló fẹ́ rí èmi dẹ̀ rí. <laughs> Eh wà ní farabalẹ̀ kú èyí tí lóyún o. iná gbé ọ ni. ṣé ló jọ bíi pé mo hàn gí transformer ìwọ lóyún ìjọ torí ọlọmọ fẹ́ pèsè eré ní ààbò nsòtọ. nsòtọ. òótọ́ ni pé o lóyún o ṣe máa lóyún ah. ẹ̀fọn oníṣọ́ṣọ́rọ̀ má sùn mọ́ mi o ṣe máa lóyún o lè lóyún fún mi o èmi ń fi ẹ́ tọ́ba ni ẹ eh. eh. mo ń fi ẹ́ tọ́ba ni o ṣe máa lóyún fún mi mi lẹ́ni tí mo fẹ́ fẹ́. lóko lóko lóko fi mi tọ́ba. mo ń fi ẹ́ tọ́ba ni tara mi bá ti le tí mò ń wá bí tí mo fẹ́ tu sí pọ̀pọ̀pọ̀pọ̀ ni mo máa ń wá báyìí èmi lẹ́ni tí mò ń fẹ́. lóko ìwọ lẹ́ni tó ń fẹ́ mo hmm. ń fi mi tọ́ba. mo ń fi ẹ́ tọ́ba ni o ṣe máa lo lóyún kí ló máa ń ṣe yín tẹ́ ẹ máa ń ṣàṣejù báyìí. lóko ò ní kúrẹ́ o ò ní sunre ìwọ náà. olùkọ́ má ṣe báyìí fún mi ọmọ kí mo nífẹ̀ẹ́ olùkọ́ jánu mi. àmọ́ ìfẹ́ tèmi ní sẹ́ẹ̀dì yẹ ìfẹ́ ká pa ká sì kó jìnnà ká jẹ ni. kí ni wàá jẹ lójú ẹ kí ni wàá jẹ lójú. kí ló ṣẹlẹ̀ ọ ò lè kù sí mi lọ́rùn wò ó tó bá kú wá sí ẹ hàn. olùkọ́ má bàa èmi jẹ. kí ló ṣẹlẹ̀. ẹ kí ló wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ yàn ni mo kẹ́ sí ẹ lára kínkín ìwọ kẹ́ wa púpọ̀ o kẹ́ o tóbi o wá fẹ́ kẹ́ sí mi lọ́rùn mo rẹ̀ ní mi ò kẹ́ mo rẹ̀ lọ kẹ́ lómi ẹ kí ló wá kàn ẹ̀ mẹ́. bọ́dà ń lukú ẹ rí ìwọ ẹ fàyọ fòkè. ẹnu òde burúkú ẹ sọ́n. ó dòun tán ẹni kọ́ ọmọ ọlọ́mọ lọ kẹ́. ìyá wa kíkẹ́ tó kẹ ẹ̀ náà òun náà ló kó bá torí pé kí ni èmi mo ṣèkà fún. ṣèkà fún ta ni. owó tẹ́ ẹ wá èmi ni mo gbé. ẹni bá ṣe hòtẹ́ẹ̀lì kan ò ṣe rí ẹ jẹ́ kójú rẹ̀ rí hòtẹ́ẹ̀lì kan ò rí nígboro ayé ẹni bá ṣe hùn tẹ́ẹ̀dì kan ò ṣe rí ó ẹ̀jẹ̀ kojú rẹ̀ rí ó tẹ́ẹ̀dì kan ò ẹ̀ fún aṣọ ah! ọmọ yìí ló gbowó ah! ìwọ ló gbowó ah! ìwọ ló fìdí ilé mi ṣẹ̀ sí òfin ìdílé mi ṣẹlẹ́yà àti fi tẹ́ ẹ ti rí ìbọn tán ti pẹ̀kẹ́ mọ́ ibẹ̀ wọ́n ti mú nílò ogun tẹ́ wàá ń dùn òun lè mọ́ ẹ̀gbọ́n mi. ẹ ló wá ṣẹlẹ̀ ó ṣe orí burúkú sáwọn jọ. ibi tẹ́ ti lọ rí ìbọn. ìwọ ló ló ló ló ó ṣe orí burúkú sáwọn. ẹ̀gbọ́n mi ẹ ti kọ́kọ́ gbogbo má jẹ mí lówó. mo sọ ògbà lóòótọ́ pé àtọkọgbọ́n olúwa ní sọlá. ọkọ ní kẹlẹ fọ ní ìhà. ó ṣe máa máa bá a lọ ní ó máa ṣe ẹ̀yin tẹ́lẹ̀ ló kọ gidi tẹ́lẹ̀ tó bó kọ yín. mo ò lórúkọ gidi mo rò pé ó ń sinwi. orúkọ ìgbà náà gba kìsà o. Ah! màá pa o. kò yẹ àtàkùn ológun oníkòyò bí ọmọdé kò fi kó ẹgbẹ́ mi máa wọ́n ló yọ. máa pa o. ẹgbẹ́ mi ló jù mọ́ mi. máa pa o. ẹgbẹ́ mi ló jù mọ́ mi. èyí máa bá wà lókù rẹ̀ dáadáa. o gbà ọlọ́fin bàtàlà bá sọ̀rọ̀ bàtà. àgbà àjẹjẹjẹlẹ fún mi. èyí máa bá wà lókù rẹ̀ dáadáa ẹ pa mí. máa mi tẹ́ bá ṣe ti yín. ẹ pa mí. ẹ̀gbọ́n mi ṣe pé Ṣàngó. ẹ pa mí. ìkò yẹ sọ o ìkò yẹ sọ o. ẹ pa mí. apá ogun tó ní kò yóò bì. apá ogun tó ní kò yóò bì. ọmọ wo wọ́n ní kọ́kọ́ ló máa ya wèrè àwọn tó máa ya wèrè lé yìí wo bàbá tiẹ̀ lọ. sọ́dọ̀ yẹn ló fẹ́ ṣe mẹ́kọ̀ fún wa. afẹ́sọ́ lórí amapiano yìí mo ní kẹ̀kẹ́ sọ nílé àní kẹ̀kẹ́ sí gbogbo aládùúgbò yìí. má jẹ mí lọ́wọ́ lóde lóde lóde lóde. àbí wa lukú lálàjọ wa òbí jẹ́ kí n já ẹ̀wù má jẹ́ mi. lówó ìyẹn má rí jà ṣàngó. àwọn adigboro ayé kò smart kò sharp reason far. nígbà mìíràn tó bá gbé e lọ́wọ́ lè pípọ̀ ẹni bọ́ bọ́ ṣọ́kùn ló bọ̀ bọ̀. alájọ ti kí bínú náà gbórí wọlé fowópamọ́ kó má bàjẹ́ gbèsè. yẹn fà fà to the distance ó dàbí wí